àǹtí mi. báwo ni jàre ṣọlá. ẹ wò mí lẹ́ẹ̀dí sọ fún yín tẹ́lẹ̀ o ìdún wà lórí iṣẹ́ àtẹ jókòó yẹn o. Ah. ẹ wò ẹ tẹ̀ ẹ ká pa ẹ̀ tì ẹ dún ẹrú yín fún yẹn gan. ìjọ wa ni àwọn ẹrú yín máa dé padà sí nàìjíríà. wo ṣọlá jókòó mu lọ́rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ṣó mọ̀ wípé òkú ò gbọ́dọ̀ farapamọ́ fẹ́ni tó máa sin kó tó di pé wàá lọ fọ́ọ̀sì gbòòrò wàá bẹ̀rẹ̀ sí máa dánnu pé sísítà ẹ̀ kọ́ṣẹ́ dé láti ìlú òyìnbó sórí bó ṣe ń wò mí ṣe ń gbẹ́ kó bá mi padà bọ́ lù yìí o ṣó ti gbẹ́kọ̀ọ́ bí ẹlẹ́bì. <laughs> Ah, ẹ mọ fẹ́ràn àwàdà àǹtí mi bí ẹlẹ́bì bó ṣe lọ ló bọ̀. èmi gangan ni mò ń jẹ́ bẹ́ẹ̀ sórí bí mo ṣe lọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo ṣe bọ̀ ah ṣọlá ojú mi rí tóònù òyìnbó ìyá. lè ṣiṣẹ́ gan-an sísá mi lè jẹ́rìí sí. ẹ̀bàrọ̀ tó àwọn london wọn ò gbádùn ọmọ dáadáa lè ní ọmọ tó máa láì tí wọ́n ṣiṣẹ́ dáadáa. ẹ ṣé o ti máa sọ̀rọ̀ fún ṣe. àà ṣọ ọ̀gbọ́n ibi ṣé mi ni màá bá sọ̀rọ̀ owó ni wọ́n náà ló máa bá sọ. ẹ̀ẹ́dì pound. ó dáa five pound lẹ́yìn five pound not even day. kí ló tó fẹ́ báyé mi báwo ló tó ń gbà tó mọ̀ fún ọmọ yẹn lẹ́sìn sí ẹ̀ tó mú wá sí ṣọ́ọ̀bù ìyẹn nọ́mbà wà á sì dáwọ́ mi sàn ẹ̀ náà ojoojúmọ́ àti gbà tó náà yẹn ti bẹ̀rẹ̀ sí ní wọ́n dàbí pé bóyá òun complain jù òun ni mo ṣe ń fẹjọ́ ọmọ ẹ̀ sùn kò sígbà tó dé láyé yìí kò sí ọjọ́ kan náà tó dánwọ́ ẹ̀ délé tó dé ẹ̀ lì burúkú ọ̀run ọmọ fọ̀rọ̀ sí ni kó ifá kálántì ṣé ò yà wò. ó ní ìdílé ní train station ni màá. kí ni ò ṣe ní bíbẹ̀ wo mi ò ní buwọ́ ẹ̀ ìwúlò ẹni ṣọ́ọ̀bù ìkùnsìn ilé láti lọ. nítorí ó lọ. olórí fún mi ká máa lọ àwọn tí wọ́n máa lọ. àwọn ó dé lọ ó dé lọ sí ṣọ́ọ̀bù ìkùnsìn lọ́kẹ́ ìlú ọ̀hún èmi kọ́ ni wọ́n lọ wọ́n yá yìí ta. ẹ ti mú sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹbí ó ṣì lọ. kí máa ní ẹ. wá kùnà lápò ó sì kìkì gan Oh, listen, listen, this is my house. This is my house. You don't come here, shut my house. You can't. Oh, my, my, my, my, my, my, my, my, my, my, pẹ̀lú ẹ̀ tó bá dé náà ìjà bá òṣèlú. mi mi ò ní sùúrù ṣé wàá rí pé báwo kò bá mú báyìí pàbó ní gbogbo ẹ̀ ń já sí ìdí ẹ̀ ni mo fi wò pé bẹ́tà kí n máa bọ̀ nílé òun ló ṣe rí mi o. Eh, àǹtí mi ìgbà tẹ́lẹ̀ tí wàá padà wá báyìí sí kí wàá lè àfihàn ọmọ ṣe. èmi náà mọ ohun mi ti ẹ̀ mọ́ mi ti lè sọ pé kọ́ báyìí báyìí ni fẹ́ wàá máa ṣe ní nàìjíríà àmọ́ nǹkan tó dá mi lójú mi ni wípé ó bẹ́tà kí rọra wàá lù mí kí má jìyà mi ju kí lọ kí lọ ya wèrè sílùú onílù lọ ah ṣọlá níbi tí ọ̀rọ̀ mi sùn mí dé iṣẹ́ ló dàbí ni pé mo ti fẹ́ máa ní skọ́ńskọ́ń lórí. ẹ wo ọlọ́run ìjà rírọ ẹ bọ́sẹ̀ àǹtí mi wọ ẹ tẹ̀ dún náà ṣé ibi tí ọ̀rọ̀ yìí wá dé báyìí ẹ̀yin mo ti wá débi olóògùn gbẹ̀sán ni ẹ àti pé ọ̀rọ̀ yìí gan-an ó sì tún wá dàbí ẹni tí wọ́n fi oyin sí tó tún korò ojú ẹ̀yin tẹ́ lọ sílùú òyìnbó tẹ́ wálé tẹ́ wá ń kun ojú báyìí ah, ẹ wò àmọ̀ràn kan tèmi ò bá ní kí n sọ bóyá kẹtẹsẹ̀ lébọ̀ àbí kí lẹ rò. ah ṣọlá ó ga ọ ẹ yàrá yìí kò tiẹ̀ yàtọ̀ rárá. ẹ wo àǹtí mi á ah, dákẹ́ padà síbi tẹ́ ti wá o àbí ẹ̀yin náà owó òpó táwọn táwọn wò lókè náà kọ́ ní ìlú àyìnsí sọ̀rọ̀ pé yàrá kan ẹ wò àǹtí mi. ẹ yìn olúwa lógo ẹ jẹ́ ká yìn olúwa lógo adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba olúwa fẹ́ràn yín o bẹ́ẹ̀ ni látara nǹkan tí àwọn obìnrin ti ṣe ní rere nígbà tí wọ́n wà nílé ayé arábìnrin kí ló dé tí o fi ààfin sílẹ̀ tí o dáwọ́ nínú aginjù. Eh, ohun tí à ń wá lọ sí ìlú ọba ó wà ní ìyànà ọba ohun tí à ń wá lọ sí ṣòkòtò ó wà nínú àpò ṣòkòtò wa ọmọ ènìyàn kí ló dé tí à ń forí jágbó. tí ẹ̀ ń wá nǹkan tí ò sọnù káàkiri padà ọmọ ènìyàn padà o sì dààmú. ẹ̀wọ̀n alàgbà ṣe rí èdè fi ń sọ̀rọ̀ yìí kò yé wa àdàkẹ́ wá wa oro tẹ́ lè wa. <laughs> kí ni nǹkan tí ẹ jogún lọ́dọ̀ àwọn gbà ẹ wò ṣe gbá ẹ tọrọ kọ́pọ̀ sísì àjogún lọ́dọ̀ àwọn parents. gbogbo eh, gbèsè tá a jogún bá kọ. Rárá, rárá, rárá, kọ́bọ̀. ègbé ni fún ẹni tí a kò fi rán jíṣẹ́ ègbé sì ni fún ẹni tí a fi rán tó kọ̀ láti jíṣẹ́ kí ni nǹkan tí àwọn òbí nífẹ̀ẹ́ sí láti wọ́n wàhálà. chọ́ọ̀chì ni chọ́ọ̀chì ojoojúmọ́ ayé wọn chọ́ọ̀chì ni chọ́ọ̀chì ni bẹ́ẹ̀ ni. ṣọ́ọ̀ṣì náà wàá dábàá ẹ wo alàgbà ìyẹn mà ti di ilé èkúté ilé aláǹgbá ó ti di ibi tí àwọn ológun ti máa ń ṣèpàdé lóòrùn ẹ wò láti ìgbà tí àwọn tó kọ ti ṣaláìsí títí pàdó wà sí ní tó débẹ̀. arábìnrin Rèbékà ilé ìjọsìn tí o sọ di òkú yìí ibẹ̀ ni ògùn rẹ wà o bẹ́ẹ̀ ni wà o. ògùn. tí ẹ bá ṣetán láti jí ògùn yóò jí padà. church náà ni mo ti padà sí má dojú tì mí. alàgbà kan ní ìjọ yìí ni mo bẹ̀rẹ̀. àwọn dáàdì tó níbi ti ṣaláìsí. Ah. àmọ́ èmi lọ kún un tí mò ń handle ní ìsìn. ẹ̀yin ni ìyá jọ. Ah. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ ni pé ṣé nígbà tí mo fẹ́ ṣe foundation lé àwọn ni wọ́n á bá tí wọ́n pray fún mi lórí foundation ẹ̀ tọ́nà dẹ́ ẹ̀rọ lọ́wọ́ tí mo fi kọ́ dókè wọ́n á ti ní lórí ilé yẹn báyìí náà ṣe wá pé wọ́n lè ṣàdúrà fún mi nǹkankan máa ṣẹlẹ̀ sẹ́ni ní àdúgbò wa ní olókè mẹ́ta àwọn ìjọba náà dé wọ́n ní gbogbo ilé tó wà bẹ́ẹ̀ làwọn máa wó tán wọ́n tiẹ̀ ti ń wo bọ̀ díẹ̀ ló kọ̀ lọ́dọ̀ mi wọ́n tún sọ pé kí n wá rí wọn náà yẹn pé kọ́ lè gbàdúrà fún mi kọ́ má dé ní tọ́dọ̀ mi sẹ́ni èyí pẹ́ńsọ̀ mi ò rí gbà ìyàwó mi dẹ̀ rí ojú ń dùn kò ráyè kò ṣiṣẹ́ àwọn ọmọ mi dẹ̀ rí tí wọ́n wà yunifásitì ṣe strike lénìí lọ́la kò yẹ kó ti parí débi pé wọ́n máa ṣiṣẹ́ mi lọ́mọ kankan tó lè ràn mí lọ́wọ́ àfọlọ́hún ṣẹ́rí lè yẹn owó tí mò ń gbà bẹ́ẹ̀ ni mo fi tọ́jú ìyàwó tí mo fi ń ọmọ mẹ́fà tó bá bá wò èmi ìyàwó àtàwọn mẹ́fà ó ti bàjẹ́ nìyẹn ẹjọ́ torí ọlọ́run kí ni kò máa ṣe fún mi. ẹ má sọ̀rọ̀ jù síra yín lọ jésù mi. bàbá ní wákàtí pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga kí gbogbo ayé lè mọ̀ o bẹ́yìn ló rán mi níṣẹ́ lásán láyé ìgbé ogun wákàtí náà táyé ó wà rírì lábẹ́ agbára mi mọ́ o Jésù. Oya kan sínú mi. Oya kan sí ó yàtọ̀ sí tọ̀nà rẹ̀. ìṣọlá tí n bá kú lé ńkọ́ nígbà tí mo ṣàlàyé fún ẹ láàárọ̀ yìí wípé àwọn kan fẹ́ fi mọ́tò ìṣe ṣáta lọ sí Ìjẹ̀bú tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lásìkò yìí kí ló fẹ́ ti ìṣe yẹn sí báyìí. ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ nìsan. ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ló fi pẹ́ tó báyìí. bẹ́ẹ̀ nìsan o dẹ̀ fẹ́ kí yẹn affect ṣáta tàti tàti tàti promise wọn pa a máa gbé wọn lọ. kí ló ti gbogbo ara mọ́tò gbogbo tata báyìí ojúgbó lẹ lọ gbà ni. ẹ má bínú sá a ní a ní wàhálà kan ló ṣẹlẹ̀. jóná wàhálà orí burúkú wo ló ṣẹlẹ̀ gan-an wàhálà òṣùwọ̀n ló lè ṣẹlẹ̀ sí ẹ ṣé mọ́tò ni wàhálà bá ní àbí wọ bó bá jẹ́ wọ ni ìyẹn ò sínú fàríà o ẹlòmí àwa mọ́tò gbogbo dáadáa àdó ọ̀rọ̀ báyìí mi máa ń fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ owó o ti gbọ́. Ah, ẹ sà ó dẹ jẹ́ kí n ṣàlàyé fún yín rí bí mo ṣe ń wa mọ́tò yìí lọ bí wèrè kan ṣe kó síwájú mọ́tò nìyẹn bẹ́ẹ̀ mi náà ṣe gbà dànù nìyẹn mo gbà yàn ah, ẹ mo gbà ẹ àṣé mi mọ̀ pé ọlọ́pàá ti wọ̀ṣọ ni mo gbà ọlọ́pàá bẹ́ẹ̀ ni ah. bí àwọn ọlọ́pàá ẹgbẹ́ ètò kú bọ́ ṣe bẹ̀ sí ní lémi nìyẹn wọ́n ṣáà lémi lémi lémi lémi kò sí gbogbo ibi tí wọ́n lémi dé ẹ wọ́n ṣàmù mi ṣá wọ́n ṣe mú mi báyìí bọ́yìí dá mi dùbúlẹ̀ nìyẹn wọ́n fẹ́ nà tèmi bàjẹ́ wọ́n ṣe ń lù mí báyìí ni wọ́n lu mọ́tò kódà gan hospital gan lọ̀rọ̀ mi já sí àti dúpẹ́ lọ́wọ́ lọ àti dúpẹ́ lọ́wọ́ lọ ẹbí mọ́tò ló ti gbé dé yìí ẹ bó bá kú ọlọ́run á máa yọ ẹ àdúpẹ́ lọ́wọ́ lọ ẹ ó owó tó pa wá kí á mo bá ṣe máa fún mọ́tò kà pé gbogbo àlàyé tí mo ṣe fún yín sìn kò sí ọ̀kan náà tó yé yín ẹ ti yanjú yẹn. a ní owó tí mo pa lé ní yìí ìdajì inú àwọn ọlọ́pàá ti gbà ìdajì tó dé kù ó mú lọ fi tọ́jú ara mi nílé ìwòsàn bí ìbá ṣe bẹ́ẹ̀ gun ọmọ mi ìbá ti kú báyìí ah kò bá dà kó o kú o sá wọ́n bá kọ́ ọ kó wo dìlífà tèmi wá pé kó o kú kó ọ ní ọ̀wá dáa jù. ẹ̀sà ẹ̀mí èèyàn lásán. ah abọ́jà wèrè ni owó mọ́tò tí mo gbà ní ìsọ̀rúmẹ́ǹtì tó jẹ́ pé mi náà sanwó padà fáwọn kan tó wá sọ fún mi pé owó kan ló fi ṣe owó ọlọ́pàá. ọlọ́run àbá wa sọ wọ̀ sọ́wọ́ kọ̀ọ̀kan báyìí báyìí sátà a lè gbé mọ́ owó dèlíbà kò yanjú wo bámu kọ́kọ́rọ́ wẹ̀ mi ìmọ̀ ẹ̀kọ́ rí burúkú tó wà láàrin àwọn fámìlì yìí ó ti rànwọ́ náà àbọ̀rọ̀ pé bámi mú kọ́kọ́rọ́ wẹ̀ ẹ̀ ọ́ bó ṣe ṣe mọ́tò fún mi ah ó yà gbẹ́ngbẹ́ngbẹ́ àbújọ tó wà báńkọ́ rí burúkú àpò àbọ̀fẹ́ kì í ṣe pẹ̀ fún ẹni ṣọfẹ́ kì í ṣe pẹ̀ fún ẹni mo rò pé ó rí ẹ̀ burú ẹgbẹ́ mọ́tò w pé kí ló ṣe é ojú ẹ kọrẹ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. àǹtí mi bàbá wèrè tí mo bá ṣiṣẹ́ ó ti ta kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́. wọ́n gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀. ẹ wo àwọn ọlọ́pàá yẹn ni wọ́n wé ilé mi lọ́nà wọ́n dẹ̀ gba ogbó iṣẹ́ tí mo ti parí ni nítorí mò ń rówó tí bá kú lẹ̀ sí bàbá yẹn ní àkọ́kọ́ rẹ̀. Ah, ó àǹtí mi ṣe ẹ̀ rí pé orí gbogbo ó pọ̀ sí i. I reject it in Jesus' name. Ah! Jésù mi ọba tí mò ń sìn òní jẹ́ orí burúkú kẹ̀ àwa ò ní bẹ́ẹ̀ bọ́dì nípinnu pé wọ́n ń ṣorí bú àjọ ah, àbúrò má fi ẹnu ara ẹ sọ̀rọ̀ òdì sí sí ara ẹ o àti pé anybody tó bá fi ẹnu sọ ọ̀rọ̀ òdì sí ẹ lára kò ní ṣe mọ́ ẹ lára lórúkọ Jésù. jó tẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ní good news fún ẹ máa kọ́ ló wá sí church ní last month ó ní graduate lòun ìgbà tó ń dẹ̀ máa ṣetán school first class lòun fi jáde ó lóun tún padà lọ sí school lòun ṣe masters o nígbà tóun ṣetán gan-an first class lòun tún bá jáde nígbà tóun ṣe masters ó láti ìgbà yẹn lòun ti bẹ̀rẹ̀ sí máa wáṣẹ́ pé everywhere tóun bá lọ iléeṣẹ́ tóun bá lọ tóun bá wáṣẹ́ lọ bẹ̀ wọ́n á ní ẹ pẹ́pẹ́ sí òun ti wà wá qualify wọn lè fún òun níṣẹ́ pé òun dẹ̀ ti wà lẹ́nu ẹ̀ fún odidi ọdún mẹ́ta pé kìjọ nítorí ọlọ́run kìí ṣe special prayers fóun bí mo ṣe ní kó wọlé iwájú ọlọ́run tí mo gbàdúrà fún nìyẹn o ò ní bíbí pé máa yẹn wá sí church lẹ́yìn ṣọlá máa yẹn wá fún mi ní eight hundred thousand

ẹ wo ẹ jẹ́ kí n fowó ìrà ká mọ àbí ó dà ta ló níjọ ta ló níjọ ta ló níjọ. àwọn kìnìún kan wá fún mi ní two hundred thousand personally ó lòun fi wo ṣọ́pọ̀kù ah, àti mi ah, àti mi two hundred ó di one million. Ah, two hundred thousand two hundred. Hallelujah. ẹran tó jẹ. èmi ni Mr. Akube Ali tí mo wá bá yín lórí ọ̀rọ̀ lémi tí ìjọba fẹ́ mú wa. báwo wà ní báyìí. Ah, olúwa ṣe òun dá wọ́n ṣe wàrà ẹ ṣe rí wó ilé tó dojú kọ tọ̀dọ̀ mi wo ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n wo tẹ̀gbẹ́ òsì ṣé mo kì í wò fọwọ́ kọ tọ̀dọ̀ mi o ṣe náà filẹ̀ tó ta dúró wọ́n wá gbé màṣín wá wọ́n ṣe tẹ́sítì lọ́tún lọ́sì wọ́n ilé mi dáa o pé bó ṣe wà yẹn gangan gẹ́lẹ́ làwọn tó yẹ kó wà tó wá yà mí lẹ́nu jùmọ̀ ni wípé wọ́n wá sọ gbogbo aládùúgbò wípé wọ́n wá wo ilé tọ̀dọ̀ mi wọ́n á fẹ́ kọ́ tiwọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn fẹ́ yẹ kọ́kọ́. ẹ̀bà mi dúpẹ́ lọ́wọ́ jèrè mo yá máa tó ṣe lérí tó sì mú un máa jẹ̀múṣẹ́ o. am happy for you. thank you. Ah, ah, ah, mo ga o jẹ́ kí n mọ bóde lọ já mi sí i àkí làṣírí ẹ̀wẹ̀ rè dé. Eh, sísá mi kò sáṣírí kankan mi kankan kò sáwó kankan láwọ ẹ̀ wá ṣé ife ṣé ń wò mí iṣẹ́ olúwa ni mo ṣe. rèbé fi àti ilẹ̀ à wọ́n dé orí tíátà ni gbogbo yẹn lẹ̀ à mo ṣe orúkọ tó bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo ti wálé o wọ́n jù mí látọ̀ òní wọ́n dìbọ̀tì mi ni o. Eh, sísá wọ́n dìbọ̀tì ó sanwó péèjì lọ ọ̀sẹ̀ lọ́dà mi padà sí nàìjà. wọ́n di pọ́ọ̀tù mi ni o ah, ṣé mo láti ṣẹ̀wọ́n kó tó di pọ́ọ̀tù mi ni wọ́n kàn fi pé bóyá ọ̀rọ̀ mi ti sún wọn náà ni wọ́n dẹ̀ wọ́n dà ní kí n máa lọ ní bàbá mi ò dẹ̀ ń bọ̀ gíláàdì. ẹ̀yin sísá bí mo ṣe ń wò yín ọ̀rọ̀ yín ní ìdàdúrà o à ń lówó lówó báyìí fún lóun gbọ́ àdúrà o. ó níbi ká má má má ṣẹ̀mí àti gbogbo yẹn lẹ̀ ah, ọlọ́run bá wo à ń sọ̀rọ̀ owó ń sọ̀rọ̀ ọlọ́run àní já mi sí kò rẹ́ mi sí kò yẹ ètò bá yẹ ká jó ká jó ètò bá yẹ ká fọ̀ ká fọ̀ ètò bá yẹ ká o ṣáàmù ká tẹ ogun ẹ̀ tó jẹun gbogbo ẹ̀ drum tó le kó wọlé kí gbogbo ẹ̀ ṣe kó wà pẹ̀lú ra wọn òun bá mi tó pé lẹ́mi ṣe wàyí orí mi ooru ti pa mí lórí orí mi ti straight gan nàìjà tẹ̀mí dẹ̀ wá yìí wá wá sí wá gbowó ni kò yẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ kó dá mi fún kó help mi gbogbo jésù gbàrà jésù sọ tó ń sọ yèmí ò láìpẹ́ ó máa ń sùn lọ jésù sùn lọ gan jésù sùn lọ gan jẹ́ kí mi ti gbogbo ẹ̀ fast.

ọ̀ má ṣe má ṣe lè lórí ẹ̀ má ṣe brasilẹ̀ atẹ́gùn máa o òye ẹ̀ lọ́wọ́ gbé ẹ̀ lọ́wọ́ yìí àwọn ọmọ olórí burúkú ẹ̀ lọ́wọ́ tọ́tẹ̀ lọ́wọ́ ọ̀kadà ẹ̀ bá inú ẹ̀ lọ́wọ́ dùn ọ̀dọ́ ọ̀kadà wà pàgọ́ òun dẹ́tra ẹ̀ lọ àìjọ ẹ̀ tì kí ni jésù jẹ́ ọ̀kadà ọ̀yà gbé ìyá ẹ̀ débi sí ẹ̀ lọ́ba ẹ̀ ọmọ mi mo rí ẹ wá tẹ́ẹ̀bẹ̀ tẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ mi lọ́wọ́ ẹ̀ nàìjíríà làwọn àjá ṣe mi. ó ga jù ó ga jù. ẹ kú jòkó. bèbèrè. ayọ̀lẹ̀ pariwo lèmi bèbèrè ọmọ yẹn bí ẹ kàn ọmọ òkùnkùn ọ̀nà àtàyà yìí ilé ìtúbi mi gan. ẹ wo sísá mi ìyá àjọ ni kí a máa pè é. ìyá àjọ. ó dáa ní ká tó fi sí ara ṣíìsì mrs pastor ìyájọ bèbè <laughs> ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo àwọn àpárá tẹ máa ń dáhùn ẹnì gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ kó tó di pé mo lọ dá àlejò mi lóhùn sísá bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn kò sókè mi lẹ́yìn o. ṣé pé iṣẹ́ bọ́ọ̀lù ni bẹ́ẹ̀ ah, iṣẹ́ olúwa ìwọ̀n mi o òun nìkan. ẹ wo sísá kò sẹ́yìn tó lóun ọba òye ìlú. túmọ̀. àlọ́ lè lẹ́yìn náà. ọmọ fọ̀rọ̀ ṣe nígbà tó fi ọlọ́run fò títí ẹ̀ òdì àwa wá ọgbìn ọ̀dún fẹ́ lò kò ní bí àwa sọ pé ènìyàn fẹ́ lò ọlọ́run lè ṣe mistake ọlọ́run lè ṣe mistake ilé ọ̀nà àgbà wo ṣá ọmọ ti bí ah, but ibi báyìí bí mo ṣe ń gbogbo ibi báyìí ẹ máa jowó ara yín gan ṣé wọn máa fún ẹ ní wàhálà báyìí àwọn colleagues ẹ ṣé wọn máa wọn máa lọ ṣe bí wèrè. èmi àtàwọn colleagues bíi ti báwo. mo mean àwọn pásítọ̀ olórí ìjọ àwọn wòlíì ẹgbẹ́ ẹ̀. ọ̀ ọ̀ sísá nígbà tí o ṣe pé bóyá à ń ṣe ìdíje ìdíje ìbò ló fi pẹ̀lú ìdíje ìdíje ni wò ó kò síbi tí o sì ṣe ra àwọn bankers wọ́n máa dé táì tó máa fi pèjì wọ́n ń jowó ara bẹ́ẹ̀ ló wà láàrin àwọn ọmọ yìí ṣíwárẹ́ yìí dẹ́ ṣe náà bẹ́ẹ̀ ṣe é ìjà yìí ní ìgbà olówó sí jù ìgbà tó ń gbọ́ pé máa ń dára wọn wò ọmọ smart up o. ẹ wo sista mi tó bá wá jẹ bẹ́ẹ̀ bíbélì mi wọ́n jẹ́ kó yé mi nínú ìwé àìsáyà orí kẹjọ ẹsẹ̀ kẹsànán títí dé kẹwàá ó ní ẹ kó ara yín jọ ẹ̀yin a ó sì fọ yín tuntun ẹ fetí sílẹ̀ ẹ̀yin ará ilẹ̀ jíjì náà ẹ di ara yín lámùrè a ó sì fọyín tuntun sísá ó ní ẹ di ara yín lámùrè a ó sì fọyín tuntun ó tún wá ní ẹ gbìmọ̀ asán ni ẹ sọ̀rọ̀ náà kí ó sì dúró nítorí wípé olúwa wà pẹ̀lú mi sísá mi èyí tó túmọ̀ sí wípé olúwa lòlùṣọ́ àgùntàn fún mi ó ń lòlùṣọ́ ewúrọ̀ tèmi náà wo bíbélì kan yìí náà òun ló sọ wípé ó ní ká fi ti olú fún késàrì fún késàrì ká sì fi ti èdè ṣe ti olúwa fún wọn ó ní ká bẹ̀rù èèyàn ní ìgbàgbà ká tó bẹ̀rù wọn lọ́hùn lẹ́ẹ̀kan ṣoṣo wò ó sórí ọlọ́run òun náà ló dá ewé àti ìwé kò ní ká fi ṣe nǹkan kan fún lílo àwa iná ni. o need yẹ ọlọ́run wo káájò wo sórí pẹ̀lú àdúrà tó kó gbà yìí tó bá fi àjò díẹ̀ sí ọmọ ó ti lọ yẹn ṣé irú ẹ̀ ló sì yẹ kó gbà tó rí sí orí mọ́tò èmi tí mo ti ẹ̀ ló gbé ọmọ àbúrò mi ti já òun ní mọ́tò sọ fún mi pé instrument ló gbà irú ẹ̀ fẹ́ kó máa gbà mọ́tò kó ní instrument fẹ́ pé tó bá yẹ báyìí receive your break receive your blessing owó ti lọ à ń bẹ̀ sọ̀rọ̀ kó jára ẹ̀ ń ṣe é people, most of our churches in Ireland, most of them are Orthodox. Pọ̀ ní Orthodox. Àwọn tó ẹ̀kọ́ mọ náà gangan gangan gangan tó mọ náà mọ owó pọ̀. Já náà sọ fún mi, jákòjára ẹ̀. Ṣé èyí báwo? Ṣé èyí fẹ́ fáwọn ìwé? Sísá, ìpè ni fún wéṣú àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀. Ìpè ni fún wéṣú àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀. Wọ́n ti padà gẹ̀ẹ́sì ọmọ yìí àwọn tó tẹ́lẹ̀ títà èwo lè fàdùn ní orúkọ Jésù ọ̀rọ̀. ètìkó ńlá dé a ò wá bí fanilẹ̀ ńgúrú ifá mọ́mọ́ mi wọlé tọmọ lẹ́bọ̀ rárá owó fàkófà lẹ́nu kófà jẹ́ kófà ẹnu dànù orí mi mo gbófò ọ <laughs> máa gbà ilé lára yóò dà fún orí rẹ ó kàn kí. ẹ gbé ọ̀nà wo ní bí jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà tí kì í jẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ṣé ẹ rí iṣẹ́ awọ àti ṣègùn tèmi lè rìn jẹ́ àjùmọ̀ ni. ó ẹ̀ lọ́wọ́ bàbá mi ni torí ẹ̀ léwé ṣe ń jùjà tébò náà jẹ́ fún mi ẹ gbogbo àwọn tó ń lò kọ́ ń lò yìí àbá àtàwọn òbí púpọ̀ nù wọn ọ̀dọ̀ wa ní ìní ń sá wá yàrá mi ní ìní ìgbàlá wọn wà. Ah, kí ni àmì ó yà ẹlẹ́nu ọ̀wọ́ má jẹ́ kó yẹ ẹlẹ́nu bí mi sọ fún agbẹ́tọ́ mi wá rí báyìí àìmọye nǹkan tó dùn lọ́wọ́ ẹ ti rí lẹ́nu ṣe tẹ́bi dé nàìjà yìí. bàbá ọ̀rọ̀ yín dùn mọ́. ọmọ àbúrò rẹ ọmọ ẹ ṣe bí àìsàn bídèmí tí gbogbo eh, àwọn olùmọ̀ rẹ̀ èmi náà mọ wòlíì tẹlifíṣàn ọ̀dọ̀ mi ní ìbáyìí ẹ mọ̀ àwa la ṣiṣẹ́ fún ọ̀dọ̀ mi yìí ní sáwà olórí orílẹ̀-èdè wa lọ. ṣé dáàdì. ẹ má mi wọ́n sọ́nà ààrẹ o ààrẹ tó a bá àti wọ́n sọ lọ́dọ̀ mi torí bẹ́ẹ̀ ìjọba wo àwọn gangan ní ìdáṣẹ́dè pẹ̀lú tí débi nìbí kà. ó bá àwọn ìyá mi lọ tún sọ mí wò. orúkọ aláwẹ̀ ní jẹ́ rí rèbíkà ni rèbíkà kò sí nítorí burú mú kájọ mọ́sáyé o. àṣírí ayé ń bẹ lọ́dọ̀ mi tí ń jẹ́ bí idán ògùn ológbó ibi tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti ká ṣe láṣẹ tí ń já pé gbogbo tó bá wí àná ọ̀hún ìwọ̀n ìgbé ayé bá gbé báyìí lẹ́gbọ̀n ọ̀hún gbà bó bá ti sọ bóyá ọ̀fọ̀ kàyàn lórí ni ó àbọ̀ fátẹ́gùn kí wọ́n sùn lọ ní bẹ́ẹ̀ náà ní ìṣẹ́ á wà bọ́ wá olúgbò ẹ̀yìn olóòfin máa bá wọn sọ̀rọ̀ ní ìtí ń jásí pé tó bá níbi ìwà àbúkù èèyàn kí wọ́n dá sí sí olúwa o gbogbo iye tó bá sì pè é náà ní bẹ́ẹ̀ ni ó ti rí èyí tó wá sì kẹta ń bẹ ọmọ kékeré ní ọ̀nà púpọ̀ wọ̀wọ̀ o mọ̀ ṣàṣẹ mọ̀ ṣàṣẹ. àṣẹ. àìrídìí òkú ẹnìkan ìrídìí ọ̀sà àìrídìí ọmọ nígẹ̀lẹ̀gẹ̀lẹ̀ gírí báyìí lọ́mọ dìde ẹ mọ̀ bò kí kábọ̀ lára yẹ wọlé. bàbá o bàbá o bàbá o dàṣẹ́ ti pẹ̀lú ìgbé ní bìbí kálókáló àwọn bàbá nu. kí dáàdi gọ̀ bí tiẹ̀ à ń sọ̀rọ̀ owó pé dáàdi dáàdi ṣé kò sí àtọ̀ ní owó àti dáàdi à ń sọ̀rọ̀ owó ló jẹ́ dáàdi bóyá lo mọ̀ owó ló jẹ́ rèébì lówó tán báyìí rèbé ẹ̀ṣẹ̀ dé ni rèbé ló ṣe bàbá yìí kàn wá di rèbé kà stepping up step up. mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi jalè mo dé wàràwàrà bíi ejò òwúrọ̀ mo dé pápá àpà bíi èjìyà lẹ́ta èmi Rebecca ọmọ wọnà látàmúlà mo dé lónìí o mo yọ bí ọmọ tuntun mo dé tàṣà tuntun mo tún dé ti ẹ̀yà tuntun bí ọmọ tuntun ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọmọdé ń yọ ọ̀pọ̀ ẹ̀yẹ kí gbogbo ilé mi kẹ́ ẹ máa jọ mọ́ mi. aṣọ aláṣọ ni ọ̀gá ń dàbúrà tọ̀tún tòsì ni ẹyẹlé fi ń kórè wọlé kí gbogbo oore kó máa jẹ́ tèmi ká ọmọ òun ọ̀la lónìí o kí òkò mi buyọ kí òkìkí mi tán. ẹ̀yin olúwa lóko ó yẹ ìyìnbọn fún àwọn ọ̀tá yín ẹ̀sìn làwọn máa sìn àníṣẹ́sìn ẹ jókòó. Ah. mo ní kẹ́ tún yìnbọn fún àwọn ọ̀tá yín lẹ́ẹ̀kan sí i. ṣé ẹ wá rí mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ so therefore ẹ tẹ́ etí yín sílẹ̀ dáadáa gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin ọmọ ìjọ yìí ṣe mọ̀ wípé ọlọ́run èmi Rèbékà ọmọ wọnú ọlá. Hey! ọlọ́run mi ò ń ṣe ọlọ́run tálákà ọlọ́run mi ò ń ṣe ọlọ́run onídọ̀tí hmm. ọlọ́run tí èmi ń sìn ọlọ́run bùkátì mi ọlọ́run ferrari ọlọ́run lamborghini ni mò ń sìn ọlọ́run fx Infinity, infinity two. Oh, Ẹ̀rí. Kí wá ní ìdí? Tí ẹ bá wọ àyíká yìí dáadáa, ẹ rí wípé mọ́tò kan péré ni èmi ìyá yín ń lò. Ẹ̀ẹ́dá ìyọ́bà. Tí n bá dẹ̀ wo ìgbésí ilé ayé ẹ̀yin ọmọ ìjọ dáadáa mo ń rí oríṣiríṣi àrà tí ọlọ́run dá ní ayé yín mo ń rí iṣẹ́ ìyanu tí ọlọ́run gbé ṣe ní ayé yín nítorí àdúrà ẹ̀mí Rebecca dẹ̀ ni kí ló dé kí wá ló dé tí ẹ̀ sì fẹ́ jẹ abaramu òre jẹ kí wá nídìí tí ẹ̀ sì fẹ́ fi ẹ̀mí ìmoore hàn. Ah, Eli! ẹ wá wò ó kì í ṣe pé bóyá mò ń bọ́ ẹ̀yìn mo wá ń bá ní àṣẹ pé tó máa fi di next week èmi ìyá yín fẹ́ lo mọ́tò tuntun mo fẹ́ lo latest car. ẹ màmá ṣe ráwa tẹ̀ ń wò yìí àwọn kì í ṣe tìlú yìí nìkan o àwa ti Mali àwa ti South Africa ti UK kò sí ìlú táwa dé táwa ò ti náwó àwọn kan wọ́n tẹ̀ wò wá títí wọ́n sọ pé four one nine làwa ń ṣe àwọn kì í ṣe four one nine o òwò lọ́mọ ń ṣe o. wọ́n wù wọ́n kọ́pọ̀ èyí ní wáyàwáyà wọ́n dẹ̀ tún wù wọ́n kọ́pọ̀ èyí ní máyé boys nǹkan tó bá wọn ẹlẹ́nu ni wọ́n ṣe kí ni. ṣe máa mi ṣe wá rí lórí nǹkan tẹ̀sán yẹn lórí tí mọ́tò yẹn tẹ̀sán pé next week bí níjẹ́ kó jẹ́ next week o tó bá ti di ọ̀la ọlọ́la yìí anywhere bí ẹ bá mọ̀ lọ ti ta mọ́tò best mọ́tò nínú ìlú yìí ẹ̀ nìṣó níbẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ bẹ̀ ó yẹ ìnáwó yìí lọ sọ́dọ̀ Mohbad oyè ẹ wo mọ́tò tó wà pa jù tó wẹ̀ wọ́n jù ó jẹ́ thirty million ọlẹ́dà ti rà á fún yín. ṣé rí pàdé mi sọ tó pọ̀ nínú ọ̀rọ̀ yìí ó ti ní òun ara mọ́tò fún màmá lóòótọ́ àwọn èèyàn pò wá ní four one nine àwọn míì tó bá pò wá ní ọmọ yahoo if wọ́n tún fi plus ẹ̀yìn àwọn rẹ̀ kí ẹ̀ because owó làwọn náà iṣẹ́ owó làwọn ṣe ó ṣe yá wa we promise yìí pé after àti aláìbára mọ́tò fún yín tán mọ́tò yẹn kò ní dá akẹ́bá pàgẹ́ sínú ilé àlòkù náà sì láti àìsí ìlọ ẹ lọ sí gbogbo ìlú yìí ẹ lọ estate wọn kọ ẹlẹ́ẹ̀kì jù tó wà òkè jù wọ́n mi ẹ kọ jọ ẹ pọ́n ìtìlẹ̀ kan fún mi pé ibà ilẹ̀ fẹ́ èmi àrà ilẹ̀ yẹn má rẹ̀ pọ́n ilé tó ń yẹ. because kò ní pure and proper kí mo ní máa park mọ́tò tuntun sórí nínú ilé àlòkù so a lè jẹ́ ilé tuntun mọ́tò tuntun. màmá ẹ ti gbìyànjú lé ayé wa ẹ ti ṣe bẹbẹ lé ayé wa ọlọ́run jẹ́ kẹ́ mọ ìyá ara yín ṣe ẹ̀yin ni igi lẹ́yìn ọgbà wa tí igi ò bá dẹ̀ ti sí lẹ́yìn ọgbà ọgbà máa wó ni àwọn ò dẹ̀ fẹ́ wó àpàdé mi ti ṣe bẹbẹ gan-an wọ́n ti try wọ́n ti gbìyànjú ibi tó yẹ bá dẹ̀ ti náwó èmi ò fẹ́ máa wò kí n máa nájú tó yà mo ṣe wo pé kí ni mo kí ni mo lè ṣe náà kọ̀ọ̀kan ṣẹlẹ̀ pé máa hard kọ̀ọ̀kan mọ́ kínní yẹn máa fún yín ní five million naira sílẹ̀ mọ́. sẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ pé mi ò fẹ́ kí nǹkan máa dọ̀ ibi ti dọ̀ jù ká kò ṣe pé ilé ọlọ́run tó jẹ́ gan-an bó o kíkà convert ẹ̀ sí lẹ́kì beach. Yeah. o o tẹ̀ rántí ẹ̀ o kiri ni. Ah. Dorcas Dorcas. mo rántí ìgbà tó ti gùn yàn tó máa ń wọ pátá káàkiri gbogbo ògbóró tó ń sáré káàkiri ní ojú ọmọ máa ń pẹ́ dàgbà àbúrò ọgọ́rin Dorcas. Aunty Rebecca irú ìgbà kan lẹ́yìn náà máa ń tẹ̀lé àwọn ọkùnrin láti lọ máa play football ṣé lè fi fẹ́ mọ̀ sí. èmi kẹ́ ẹ̀ football lọ́wọ́ tí mo wà yìí bẹ́ẹ̀ ló mọ̀ para ti sí ilé ní ìgbọ́dọ̀ try ẹ̀. <laughs> báwo wà ní ṣó wà fáyín ma. ibo ló ti wá ṣiṣẹ́ ẹ̀sìn. ẹ mo tẹ́ ọ̀kan ni mo ti ń ṣiṣẹ́ báwọn ni mo manage. very good ṣọ́ṣà sọ wọn fún ẹ dáadáa. ẹ wo stress ibẹ̀ pọ̀ ju owó tán sọ lọ nǹkan manage ẹ̀ Dorcas mo ní bẹ́tà ọ̀fà fún ẹ mo fẹ́ kó wá jẹ́ bí èmi màá dẹ̀ máa san eighty thousand naira fún ẹ monthly. eighty thousand wow that doubles my present salary ẹ ṣe màmá ṣe. nítorí kí kò tó pẹ́ àbúrò mi ló jẹ́ ẹ̀ṣọ́ wa rẹ̀ mo ní first assignment fún ẹ gẹ́gẹ́ bí bíi hmm? mo fẹ́ kó lọ sí kó bá mi wá àwọn ọmọ tó kẹ́tì dọ́kàs àwọn ọmọ tó ṣùn tó wá bá mi rí ètò àwọn akínyìn látòkè dé sàlẹ̀ mi o tó bá dẹ̀ jẹ́ ètò dúdú náà àwọn àjẹ́ adó máa dán àwọn tó jẹ́ wípé ah! wọ́n kún síwájú wọ́n kún sẹ́yìn tó yẹ ìjọ olúwa nílò láti gbé iṣẹ́ olúwa lárugẹ. Aunty Rebecca ẹ wo iye ò kí ṣe problem iṣẹ́ tẹ fún mi òun ló easy jù fún mi láti achieve. I'll do better than they've suggested. Good girl. Surely as much as you really need to you are the right person for the job. Oh, dollar, rárá. Eh? I'll bring you to my Feel out to me. Well, ah. well, well. Here comes the mother in the Lord. She wapa. pa? Oh, very good. Um, Dorcas, ṣé àwọn ladies ẹ̀ ni? Bẹ́ẹ̀ni ma, díẹ̀ nínú I want to àwọn ah, Okay, that's okay. Um, ẹ̀yin girls orúkọ tèmi ni ìyá àjọ Rebecca ọmọwọnú ọlátàmọlá. orúkọ tèmi ni tèmi aka sexy teen kẹ̀dẹ̀ máa wò ìtọ́wò ládùn bẹ́ẹ̀ tèmi ẹni tó bá débẹ̀ lónìí orúkọ tèmi ni ébú ni àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní ọmọ dídí tí ìwẹ̀ tó ń dán tó sẹ́sẹ̀lẹ̀tì. yes orúkọ tèmi ni Suzy tó ta lẹ́nu tó kún wájú tó tún kú ee olùjọ mímọ́ ó ti ẹ̀dá ó ṣe ti ẹ̀rí in fact ó mójú lọ sọ́jà sórí nǹkan tí mo fẹ́ gbọ̀ngàn ló kó wa fún mi ah, ah! àwọn ilé báàdì ìgbọ̀n àgàgà ìyẹn ah! anyway ṣé o ti ṣàlàyé ṣé tó máa ṣe fún mi o ti ṣàlàyé fún mi. Hmm, mo ti explain everything for you. okay that's good. Hey, ladies ilé nílé yín o ẹ feel free o ẹ bá ní ìdàtúrà ẹ jẹ́ kí ẹ yọra kan ẹ bá ní ìfẹ́ ṣàkóso ẹ fẹ́ jọ ẹ túraká ẹ ṣe ṣe ń ṣe yẹn ẹ má túra pa mọ́. ó ṣe ara wọn ló bá mi sọ yìí ó ní burúkú ọ̀rọ̀ òní náà ẹ̀yìn ṣe máa náà mọ́tò tí mo wà wọnú ọgbà yín fúnra mi kó o kò tún kó owó kẹ̀kẹ́kẹ́kẹ́ tó ń dún òwa náà ẹ̀yìn dì náà má bàa mi dọ́rú ẹ̀ wo má ṣòṣì pẹ̀lú mi o ọgbà fàyàmọ́tò yẹn jálẹ̀ ẹ́ńjìn ọ̀yẹ́ ti jò dànù kẹ́ tó dọ́dọ̀ wa so fọ́ọ̀tì yẹn ò ṣe látọ̀dọ̀ àyàmọ́tò tí mo fi dálẹ̀ tí mo fi gbé lọ́dọ̀ yìí tí o, stop síbi tí mo fi wá bàbá tó wo ẹ bẹ̀rẹ̀ òṣì yín bàbá fẹ́ ṣòṣì ẹ ní túùkọ lójú èèyàn bàbá àtúntò lẹ́yìn orí burúkú ọ̀rẹ́ bàbá owó pẹ̀lú ọ̀mì pọ̀ náà o bàbá mi ṣòṣì o kí n lọ rodi ní ẹ́ńjìn wá mi ò mi ò fẹ́ gbọ́ mi ò fẹ́ gbọ́ bàbá mi sọ̀rọ̀ àbísọ́ àbísọ́ wọ́n tún ẹ̀jì tèmi ṣe kí a wá ṣe báwo wọ́n mi ò fẹ́ gbọ́ lọ́wọ́ mo bí mo máa wá bẹ àlejò mo ní mo fẹ́ ná lórí mọ́tò yẹn gbọ́dọ̀ tó bá ta ọ̀dọ̀ náírà lọ tó bá jù bẹ́ẹ̀ lọ tó bá tọ́kẹ́ ẹ̀rù mo bọ̀ lọ bá máa lọ jáde kò sọ́dọ̀ lè jáde kò kọ ẹ ẹ máa wọlé o mo ń bọ̀ o ah, ah, ah. ṣọlá. How are you? Ẹ ṣe rí ara àwọn orí tí ọlọ́run ṣe náà yé mi. Ẹ jọ, wọ́n gbọ́dọ̀ yí kọ́ báàlù. Ẹ kó táyà mẹ́rin sí lẹ́sẹ̀ tẹ́ ń yí kiri ìgbà yẹn tẹ́ kiri mọ́tò. Mọ́tò mi ní pàǹgò. No, ẹ wo wájú. Mo rí mọ́tò ni. Ṣé wà ló ni mọ́tò yìí? Ẹ ṣe mọ́tò ọkọ̀ àwọn tí yín yẹn ni wọ́n ń pè ní mọ́tò ọkọ̀ nílé yìí ara àwọn orí tọ́lọ̀ ń ṣe fún mi nìyẹn mo ní kí n wá wá fún yín kẹrin ni <laughs> ṣe bí ẹni tẹrù pé kò lè papọ̀ òun náà kọ́ ló ṣe tán báyìí tó kọ́lé alárẹ̀. ṣọlá ṣé ó wá bí wá kí mi ní àbò wá bù mí. bóyá kẹ àìrọ o wọn kọ mi bẹ́ẹ̀ èmi wàá bú yìí ṣe rí mọ́tò tẹ̀ ń wò níwájú yìí Honda baby boy two thousand and nine model ni mo ṣe wáyé tí a rọ̀ báyìí eléyìí ṣe mọ́ jẹ́ mọ́tò tiwa ni mọ́ímọ́í. ṣé títorí mọ́tò tó rà báyìí olóṣèlú ṣàkóló òfin kágbádùn. ẹ wò ó. ẹ pariwo mi ò láìkí ẹ. ọgbọ ọgbọ ọgbọ ọgbọ ọ̀rọ̀ ò yàtọ̀ sí lówó ọdún kan tí òfin kára ayé gbádùn. sọ́ra ẹ o. wọ́n á rà lẹ́yìn eléyìí làǹbù kí ni wọ́n ẹ sọ pé làǹbù ẹ ẹ kì ṣe orí ẹ lọ́wọ́ bá wà wá síbi màá wá fi kàn yín ní ẹsẹ̀ ṣọlá. ẹ má jẹ́ kó o kọ ilé ẹ lẹ́sà fún mi. owó òjìlífà torí ẹ̀ ní ìjọsìn ló jẹ́ sórí ìgbà ààrẹ òṣìkẹ́ni má ní ọdún. Èmi. Hey, ẹ fi ìyìn fún olúwa ẹ fi ìyìn fún ọlọ́run ní ibi mímọ́ rẹ̀ yìn nínú òfurufú ojú ọ̀run agbára rẹ̀ yìn nítorí iṣẹ́ agbára rẹ̀ yìn gẹ́gẹ́ bí títóbi ńlá rẹ̀ fi ohun ìpè yìn fi ohun èlò orin àti dùrù yìn fi ìlù àti ijó yìn fi ohun ọ̀nà orin olókùn àti fèrè yìí ẹ̀yìn lára àrò olóhùn òkè ẹ̀yìn lára àrò olóhùn gooro jẹ́ kí ohun gbogbo tí ó ní ẹ̀mí kí ó yan lọ ẹ fi fún olúwa ṣe rí nǹkan tí ìwé sáà sọ fún wa ni wípé kí a yan ọlọ́run kí a fi gbogbo nǹkan tí a ní kí a fi yin ọlọ́run lógo kí a fi gbogbo ara wa báyìí kí a fi gbé Jésù ga kí a fi ohun ìní wa ká fi yin Olúwa lógo kí a fi ohun irinṣẹ́ ta rà yìí kí a fi yin ọlọ́run lógo lọ́nà ìwọ mi ò ẹni wájú tí a bá ń jọ́sìn kí nìdí pẹ̀lú gbogbo nǹkan tó kó sáyà yìí ìmọ̀ pọ̀ kọ̀ sókè tó tó yìí o ah, ah, kí wá ló dé tí mi ò ṣe ń rí ẹ níwájú tá a bá ń jọ sí i kí ló tó ṣe máa ń dúró sẹ́yìn ah, wò jẹ́ ìsọ̀kan fún ẹ o àwọn èèyàn tí wọn ní nǹkan tí o ní nǹkan wọn fọwọ́ rà ní nǹkan tí ọlọ́run fún ẹ lọ́fẹ̀ẹ́ lófò ní tó yẹ kó fi yin jésù mi kó fi yin ọlọ́run èmi rèbékà kó fi yin lóko kó bọ́ síwájú tá a bá ti ń jọ́sìn kò mí kò mí kò fi gbé jésù mi jésù mi ọba mi ọlọ́run èmi rèbékà kí o fi yìn sórí next service má jẹ́ kí n rí ẹ lẹ́yìn o iwájú ni mo ti fẹ́ rí ẹ tí wọn máa bá mi ṣe kí ni wọn máa fi kíní ẹ wọn máa fi gbé jésù mi ga wọn máa fi kíní wọn máa jẹ́ káwọn inú àwọn màláìka àdúgbò yin ọlọ́run mi lógo ṣọgbọ́n mi yé jẹ́ wá rí ẹ̀yin akọrin ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí pápá jùlọ ẹ̀fọ́ drọ́mà lọ ló bá wù tó ní gbogbo àwọn ìlú tó máa ń lù yẹn ó máa ń dòrùn kùn nínú church ó ti wà tún bọ̀ọ̀rìn mo kàn máa ń fi ẹ̀mí pé ni wàyí o láti sí ìlú ọ mi fẹ́ kó lúrú àwọn ìlú yẹn nínú ìjọ yìí mo fẹ́ kó máa lu àwọn àlùjọ mo fẹ́ kí o fi ìlú tó wà lọ́wọ́ ẹ̀ kó fi lu skelewu fún mi kí o fi lu àsun tó fún mi ẹ̀yìn tí ẹ̀gbọ́n náà ṣé òfin kan wà tó sọ wípé o ò lè fi lu ọwọ́ yẹn o ò lè fi lu sẹlẹ̀wú kó fi yin Jésù lóko kò sí ilé ìwà àwọn ọmọ àwọn eh, ọmọ olórin ìsìn àwọn Wizkid àwọn eh, eh, Davido àwọn Ọlámídé gbogbo àwọn yẹn ẹ̀yin náà rí gbogbo ìlú tó ń lù ẹ káwọn náà máa bá wọn lu ìlú yẹn so that a máa fi kó àwọn youth wọnú jọ ẹ̀ ó rọ àwọn olùsìn fẹ́ kó máa lù yẹn o so láti ìsìn lọ mo fẹ́ kí gbogbo yín kẹ́ ṣí ọpọlọ yín kalẹ̀ kí ẹ bá mi gbé gbogbo àwọn àlùjọ yẹn kẹ́ bá mi kó wá sínú ìjọ yìí so that a lè pe àwọn youth wọlé a lè fà wọ́n mọ́ra torí nǹkan tá lè ṣe tá lè fi fà wọ́n mọ́ra ni onílù sọ́là mi yẹ tó ṣọ́ọ̀bù yẹ tó àpò yẹ ya bẹ́ẹ̀ kọ́ sí bíbàdì. ṣàlàyé fi. ẹ brọ́dà mi jọ ò mọ ìlú wa sì tó sọ pé bèbèrèbè aya jésù ilé ẹ kọ́kọ́rọ́ ilé owó òun ló ń ṣí òun ló ń tì í. hallelujah o ah ah ẹ̀yin ni mo rí wẹ́rẹ́ báyìí ah ṣe rí àlàkàtà ẹ̀ ń wò lórí ìdúró nígbà tí bàbá mi tí wọ́n dá ìjọ yìí lẹ̀ nígbà tó sì wà láyé ara àwọn ọmọọṣẹ́ wọn ni ah, alàgbánújọ ni wọ́n o. ṣe èmi náà ti wà ní àyíká yìí ó ti ṣe díẹ̀ kódà mo ti ń rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe rìásà bí ẹ ṣe ń ṣe practice everything ni mo ti rí ẹ̀ẹ́dẹ̀kù iṣẹ́ olúwa elédùmarè máa gbà fún yín mo wá ní àmọ̀ràn kékeré kan tí mo fẹ́ fún wa inú mi á dẹ̀ a bá lè tẹ̀lé especially ìyá wa arábìnrin Rebecca hmm. lóòtítọ́ àti lódodo ẹ̀ ń ṣe ìsìn ṣùgbọ́n ìlànà tẹ̀ ń gbà ṣe ìsìn yìí kò dáa nínú ilé ìjọsìn ká máa lu tòǹgbà ká máa lu ṣàjẹ́ ká máa jùdí ká máa lu ìlúkulù ìlú àwọn ọmọ ọ̀tá yẹn báyìí kọ́ ni bàbá yín fi lélẹ̀ táwa fi tẹ̀lé wọn inú jésù kristi olúwa mi ọ̀gá ògo kò dùn sí gbogbo orú ìlú irú ilé tẹ̀ ṣe irú ilé ìjọsìn ilé ìjọsìn lápò ní ìbáyé kì í ẹ bá jọ̀wọ́ nítorí jésù kristi ẹ yí padà. alàgbà kí ló dé ṣé ẹ̀yin ẹ fẹ́ sọ fún mi bí ṣe wọn wá sí ọlọ́run mi ni kí n ti yín ẹgbọ́n náà tí ó bá wù mí mo lè fi aṣọ tó mo lè fi yin jésù mi lókun wọ́n bá wù mí mo lè fi ètíkì mo lè fi yin ọlọ́run mi lókun kò kàn yín bó ṣe ń wo olúkálùkù ló ṣe ń gbé jésù ẹ̀ ga ṣé gbọ́dọ̀ tí mo sọ ẹ jọ ẹ bọ́ta ẹ jí stọọpù lèmi kà onílù lùmí yẹn fún ọ. ṣé nǹkan tí onílù lù yìí tó yẹ yín ẹ kí ló lù fún wọn. dágìrì dágìrì bọ̀dọ̀dẹ̀ bọ̀dọ̀dẹ̀ bọ̀dọ̀dẹ̀. Jésù òde ní màá ní o ayé fẹ́ mọ ètìtì agbára rẹ̀ ẹ́lì jésù ọmọ ọlọ́run ìwọ lèmi màá ní o ayé fẹ́ mọ ètìtì agbára rẹ̀ jésù ìdúrà lè ka wá lè ka. ẹ̀mí ọlọ́run ní ṣe dáadáa lábá èmi jìnnà. orin tó bá yẹ pé dáadáa lábá yín aleluya kan sọ. màṣínọ́dá màkà dàda. ẹ̀mí ọlọ́run ní kí ẹ máa ṣe ìtọ́jú fún ọmọdé àti fún àgbà. Amaleka dashino da dashino da dashino da. Ó wá níṣẹ́ ní ìgbàgbọ́ nínú ìjọ tí ẹ wá lónìí. Ìgbàgbọ́ mi kún mo nígbàgbọ́ rẹpẹtẹ gan-an onítẹ̀bá ní ìgbàgbẹ́ tó gun ajẹ́ gbé débi ó ti ṣẹ́ ó tún wá tún sọ lẹ́ẹ̀kan sí olójúṣẹ́ màlẹ́kà tún repeat ẹ̀ ó ní ti ṣẹ́. mo jẹ́rìí rẹ Jésù mo jẹ́rìí rẹ o mo jẹ́rìí rẹ Jésù pálágbára ńlá ló jẹ́ bàbá mo jẹ́rìí rẹ bàbá mi o mo jẹ́rìí rẹ jésù mo jẹ́rìí rẹ jésù palágbára ńlá ló jẹ́ ọmọ ènìyàn lèmi à. láfi ẹ̀mí mímọ́ tún jẹ́ kó yé mi wípé kí n máa kì í lọ wípé kí ẹ má jẹ́ kí ẹnikẹ́ni ya ẹ̀yìn àti ya yín o ẹ má jẹ́ kí ẹnikẹ́ni lé yín lọ́dọ̀ ìyá yín. ẹ kò tí ẹ ní kẹ bí kọkànlọ màlẹka ẹkọ tí màlẹka sún ẹ bá ti ṣe gbogbo yẹn ti ṣe. láfikún ẹ wà lọ padà ẹ lọ tọrọ àforíjì ẹ dẹ̀ tún ṣe ìtọrẹ àánú fún wọn. hallelujah. tí màá ti bẹ̀rẹ̀ yẹn ló ń wáyé mi fẹ́ pátápátá nìyẹn. tẹ bá ti ṣe yẹn ogun ti ṣẹ jésù. Sorry, this is someone. This is a here. ò ní lè ṣàdúrà fún yín báyìí torí mo ní àwọn àlejò kan tí mo fi dá lóhùn báyìí báyìí báyìí. Honorable Anike ló fi ọkàn yín balẹ̀ ah, ah, níwọ̀n ìgbà tí bá ti nígbàgbọ́ ọ̀nà ọlọ́run kíkà ẹ̀ níṣòro kankan. ó kẹ́ ẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹ́ríbi tẹ́wàá yẹn ẹ wólẹ̀ kẹ máa gbàdúrà kẹ máa sọ wípé ọlọ́run rèbíkà ọlọ́run rèbíkà ọlọ́run rèbíkà tí wọ́n máa fi tó bí abí ten minutes pé ìpadà máa ṣàdúrà fún omidan rèbíkà ọmọ ọ̀nà ọ̀la ọmọ olùṣọ́ àgùntàn gbadé tamọ̀la gbòǹgbò kan gbòógì bàbá ẹ̀ jẹ́ nínú ìjọ wa ìkan tó di olóògbé àwọn àgbààgbà ìjọ wa gbọ́ bí o ṣe mú orí ìjọ tó ń dorí ẹ̀ kodò wọ́n sì ránṣẹ́ pé kó wá yọjú ó kọ ò lọ yọjú sí wọn. àwọn òbí nú o nígbà tó yọjú wọn ti dé àwa bá ẹ sùn. and let me talk to you in a simple language ọwọ́ bàbá tó bí ẹ la fi ń wú ẹ láti ọjọ́ yìí wá torí ìdíwé tó fi ń darí ìjọ yìí kò dùn mọ́ wa nú rárá in fact mo bá ti fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ and you need to be very very careful tó ń gbà kárí ìjọ yìí ó yàtọ̀ sí ìlànà ọlọ́run inú ọlọ́run ò lè dùn sí i ó tún yàtọ̀ sí ìlànà ìgbékalẹ̀ ìjọ yìí pàápàá kì í ṣe bá a ṣe ń ṣe láyé ìgbà àwọn bàbá ẹ lélẹ́yìí ìkú dà. bẹ́ẹ̀ni nítorí pé nínú ìjọ wa yìí obìnrin kì í wọnú pẹpẹ obìnrin kì í jẹ́ olùṣọ́ àti wípé obìnrin kì í darí ìjọ kí ló dé. òótọ́ ni kò sí àmúlùmálà nínú ìjọ. bẹ́ẹ̀ni ẹ wọ ẹ̀yìn ká lè mí mọ̀ wípé irú ọ̀rọ̀ bá ilé wa bá mi sọ èmi ò ní dá yín lóhùn. Ah. bẹ́ẹ̀ ni i'm a very busy person ṣé mo ṣe wà yìí mo wà lórí net tí mo ṣàdúrà fún ẹyọkún náà followers mi lọ́wọ́ tí mo fún ní special prayer. ẹ ẹ tẹ máa kú kí ló dé kí ló ṣẹlẹ̀ tí ẹ wà backward in your thinking. what. yes. ẹ yẹ wọ́ọ̀tì mi kẹ́tẹ́ sílẹ̀ kẹ́gbọ́n mi dáadáa kí ló dé tí ẹ embrace civilization ẹ̀yin náà ìwọ̀n kan ti fi lánìí ayé òpè bíbélì rẹ̀ ìpè mọ́ ọ̀tá ń lò ní bíbélì wà ní sí kí ni tí mo gbé tó ní bíbélì wà nù ẹ̀ ẹ̀ space tó lẹ̀ gbà pé títí ní báyìí ní tí mo dẹ̀ máa ráyè ṣe so many other things lórí ẹ̀ civilization ló ń pè modernization ayé ti dayé ọ̀làjú ẹ̀yin náà embrace ẹ̀kẹ́ já tukutu pé ẹ̀yin náà wọnú ayé kẹmọ kan tó ń ṣẹlẹ̀ kẹmọ pé yín á kún wẹ́ lọ. kò gbá inú ẹ o wò mí dáadáa Rebecca tí ò bá sí ọlá bàbá ẹ tí ò ń jẹ ni màá ti jẹ́ kí ikú mú ọ̀tún ẹ̀ kó yọ sí tòsí. ó mà láyà o àwọn àgbààgbà àjọ ló ń sọ̀rọ̀ ṣàkàṣàkà báyìí bẹ́ẹ̀ náà lára àwọn delegates yẹn tó insult gbogbo wọn tó lé wọn jáde tó pariwo lé wọn lórí o fẹ́ sọ ṣọ́ọ̀ṣì di báǹkì ni o fẹ́ máa fi kówó jọ kó máa fi kówó jẹ kí ni what's what's wrong with you what do you mean. ẹ̀yin àgbààgbà bíbélì nínú ìwé òwe ó sọ̀rọ̀ kan ó ná ọmọdé tá a bá ń bá wí tó ń warùn kí ló wí. ó máa pa ọlọ́jìjì ni lójijì ni bẹ́ẹ̀ ni. kí ló ń ṣe ọmọ àkókò bàjẹ́ o ah, ẹgbẹ́ ń bígbó ta ló ń jẹun tájá ń jù èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo pàṣẹ ó gbọ́dọ̀ tó jẹ́ olùṣàgùtàn mi wáyé nínú ìjọ yìí mi gbọ́dọ̀ tó gbọ́ bẹ́ẹ̀ mọ́ ẹ ti bíbá ipa títí a fi máa wá ìyanjú sí ọ̀rọ̀ bíbá ẹ ti gbọ́. ẹ gbọ́ bàbá ṣeré ìtẹ̀sán yìí àpò ara yín lè sọ sí. Ah, èmi. ṣé ó wà yẹ kẹ fi arúgbó ara sọ ìkàwá. Ah. bẹ́ẹ̀ ni àbí kí kí kí bíbélì dàgbà pé ibi tó ààrẹ sí kí kò tì í mọ́ ni torí kò sí bàbá ńlá bàbá ẹni bàgà tó lè ti jọ́ọ̀tù. ó mà kúkú gan o bí èwù yín ọ̀bà tẹ̀lé yóò yàn gẹ́lẹ́ bọ́ tẹ̀lé bá yan lẹ́rù àṣẹ tèmi pa yẹn mo ti pa tí kọ̀ọ̀kan gbọ́dọ̀ lè jẹ́ ẹ̀yin àgbà a máa ti ṣọ́ ìjìnwá kẹ́nikẹ́ni gbọ́dọ̀ lè ṣe àṣẹ ti gbọ́dọ̀. oníkejì jẹ́ wà wọn lọ kó dàrú kó lè kọ́ dùn.

wá wá wọ́n tẹ̀lé padà wá o orí special prayer. àkókò ara àwọn ilé àwọn arúgbó àwọn lòkì kó o já sí ní oníbàárẹ̀ pẹ́sẹ̀ oṣù pọ́nmọ́ wọn lára wọ́n dà bá mi sọ inú bí mi o inú bí mi o. kí lẹ tún fẹ́ máa. mi tútù tó tútù gan ni o tó wà ló fẹ́ sábà tẹ̀lé wájú. mi tútù pẹ̀lú bí ṣe ń gbọ́ yìí. nǹkan tó kùn fún mi nìyẹn nítorí tí ìbàkùn mi tútù yẹn mo lè kú o. àwọn ah, ah, sáré sáré mi tutù mi tutù in fact I ọwọ́ mi ti fẹ́ gan kí n tó gbé débi báyìí wọ́n tutù mi kò pé wọ́n yóò tutù rárá pàpàpàpàpàpà mi tutù èmi kò tutù rárá àwọn nǹkan tó bá ṣe fún mi lọ́sọ̀rọ̀ freezer block block tó wà ní freezer bá mi fọwọ́ block bá mi fọwọ́ ṣe kí a tètè lọ tètè lọ ṣé kí n pe bọ̀dá ṣọlá wá. rárá má pè ṣọlá má pè ṣọlá òkè ṣé kí n pe wòlíì Samson wa. mo mọ pàkó wòlíì mo pàkó ẹnìbọdì mi ìfẹ́ kí ẹnìbọdì rí mi state ti wà jọba. òun sọ pé àwọn wòlíì àti àwọn ogun kẹrí ní church wọn sọ pé àwọn kan ti wá ti church wọn pé wọn ò dẹ̀ mọ nǹkan tó fẹ́ ṣe. sọ fún olúkálùkù kọ́kọ́ kọ́ ṣe máa lè mú náà sọ fún ọkọ̀ ti travel out kò sí ní ẹ̀mí mi lójú mo ṣe wà ilé ìdùnnú mi Dorcas júlẹ̀ ló gbé búlọ́ọ̀kù wá ice block kí ló dé júlẹ̀ àyè kí ló gbé búlọ́ọ̀kù wá sáré sáré sáré sáré búlọ́ọ̀kù ni wọ́n fi sí ṣíkẹ́ ṣíkẹ́ ṣíkẹ́. ká ó sì ń wo kinní ìlójú dá kinní mu kó o gbé lura jàre ọjọ́ mu. kòrò <laughs> ìtọ́ ọmọ ìlú ni àfikún ìlú rẹ̀. mú kínní wo n tó burú mẹ́ ni pé tó o bá bì dànù ọ̀la èmi ò mọ̀ ni o lára ló fi yá o mú kó wá fi lè para. ẹ̀mú díẹ̀ sí náà ẹ̀mú díẹ̀ sí. ọ̀dà bẹ́ẹ̀. rèbíkà nígbà tọ́rọ̀ yóò fi di báyìí tí gbogbo ó fi bu ọ lọ báyìí kí ló dé tọ̀ lè wáyà àdìkọ́ náà yẹn sí i. báyìí ṣọ́ọ̀ṣì mi ó ti di títì mo ti ta gbogbo ohun ìní mi láti fi wo àìsàn yìí bàbá ẹ ṣàánú mi ọ̀rọ̀ ni mi bàbá. èmi káàká ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ tèmi tẹ́lẹ̀ èmi ọ̀bá advice rẹ o àwọn aláṣọ funfun ó ṣòro dojú ìjà kọ agbára ń bẹ lọ́dọ̀ tàwọn náà ṣé ọ̀rá wa tá a jẹ́ babaláwo báyìí gan a máa ń fọ̀wọ́ tí wọ́n wọ̀ lálẹ́ ọ̀wá sọ fún mi àbúrò ní í ojú mi wò a ti fẹ́ lẹ́dẹ̀ rúbọ gbẹ̀dẹ̀ báyìí lára ọmọ dì ọ́ báwo ní ṣe ọ àmọ́ ọ̀rọ̀ kan pẹ̀kẹ́ ní náà fẹ́ sọ èmi náà ti ń rò láti rí ọdún bíi méjì kan sẹ́yìn báyìí mo fẹ́ dá ṣọ́ọ̀ṣì ìjọ mímọ́ ọlọ́run tèmi ilẹ̀. ẹ fẹ́ náà tó ti sẹ́ bàbá tó ti lẹ́yìn bẹ́ẹ̀ jọ sílẹ̀ ó báwo ló wá ṣe kàn wọ́n yìí bàbá ewu ètò lórí ọlọ́run ṣe rí bí mi ṣe máa gbádùn ọ̀pọ̀ òun ilẹ̀ tí ká ṣe nítorí mo ṣe pa ìbába ara mi mi iṣẹ́ tó dàbí ni wípé wọ́n ń dáná láti inú mi. Rebeka Rebeka ọ̀ gbádùn Rebeka ọ̀ gbádùn ṣé kò ti gbádùn ọwọ́ rẹ̀ ó sì tẹnu ọ̀ gbádùn àfi tí ìyẹ̀bá sọ̀dọ̀ tèmi lọ wá ọ̀ gbádùn ibi ọ̀rọ̀ ti wá kàn án rèé kí ni báyìí olórí ìjọ ó sì mọ̀ sí i ṣé ọmọ pé ẹyẹ òní kò kọ́ pàkà kan tó bá ti rí i tí wọ́n bá yẹ àwọn fọ́tò ìjọ ohun ìbáyìí náà wà lẹ́gbẹ̀ẹ́ lọ báyìí ìyàwó rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí débi débi ló ṣe é kàmẹ́rà wa. ẹ wo bàbá ilé yóò ṣàṣìkò tẹ́tẹ́tẹ́tẹ́ mo máa dápara iná ṣàrí bí mo ṣe rí ẹjọ́ tó yọ lẹ́bàjẹ́ ikú báyìí ẹ tètè fọ̀rọ̀ mo ṣọ́ọ̀ṣì ẹ fìyẹn sílẹ̀ ẹ tètè ẹ jẹ́ kí n dátùn rẹ̀ jù torí olóògbé bàbá. èmi ò dápara o dàpàrà o ah, ọmọ yẹn àwọn pásítọ̀ tí mo ti dá lò lẹ́ẹ̀dẹ̀ mi ní ìbáyìí ah, ládùúrú gbogbo tí ń rí èlò ni ó ń fi mí mẹ́ mo ronú sọ̀rọ̀ ara mi ni wípé n tí ń pa àwọn èmi náà lè máa pa tí mo sì fẹ́ ṣe àmọ́ ojú mi wò ṣàpọ̀nà ìṣẹ́gbẹ́ ọ̀ṣun ọ̀ṣun fún ni lọ́mọ ni ṣàpọ̀nà lè pọ́mọ jẹ́ ah Rèbíkà lóòótọ́ ìṣúná àmọ́ yóò gba méjì lásán eléyìí tó pé ń ṣe kékeré ni ọ̀rọ̀ ń jẹjẹ owó òsì lọ́wọ́ rẹ mọ́ wọ́n bá ṣọ́ọ̀ṣì lọ́wọ́ rẹ ara ọ̀yà ebeka òsì rẹ kọ́rọ̀ yóò já sí. ọ̀rọ̀ ní sin tí mo sọ̀rọ̀. tó bá wá jẹ́ pé tí àbí bó lèmi ọ̀sẹ̀ mọ́ dúró lórí pẹpẹ bọ́ọ̀ sọ̀rọ̀ ah! bí ìdílé ṣe kó báyìí láti bá ní gúúsù ìwọ̀ oòrùn àti ìlà bí wọ́n ṣe mọ wọlé tọ̀ àwa náà tí wọ́n ṣe ìrìn báwọn lọ. mo ah, kàn fẹ́ ṣe lọ́ọ̀dọ̀ bí mo ti ń ṣe é ni bàbá fún dídí ẹni ṣe yàrá mi yọ fún dídí èèyàn láàrin ìpínlẹ̀ bẹ́ẹ̀. àwọn gbọ́ kí èrò mi àbọ̀ èrò mi àwa èrò mi àbọ̀ tọmọ sí mi níta lágbo kí èrò mi àwa ìbéèrè ńlá rẹ o ó ṣe àbò ṣe.

Ìpè arákùnrin náà yóò rí náà. Yóò rí náà. Yóò rí kọ́kẹ́ ṣe ṣe àyè. Arákùnrin tó bá ń bẹ ní ìlú Ó ṣe kìrìrà pàápàá. Máa bọ̀, máa bọ̀, máa bọ̀, máa bọ̀, máa bọ̀. Arákùnrin kí ni orúkọ yín? Bọ̀dé ní mi sà. Mr. Bọ̀dé, how long have you been blind? Arákùnrin Bọ̀dé ìgbà wo ni ayé ti gba ojú lọ́wọ́ yín tí wọ́n ti kun ìfọ́jú lù yín? Àti kékeré ni sà. Ǹjẹ́ o ní ìgbàgbọ́ pé gbogbogbò ayé rẹ tó bá ọdẹ yìí lónìí kò ní padà lọlé pẹ̀lú rẹ? Ó sì gbàgbọ́ sà. Lálẹ́ yìí, lálẹ́ yìí lálẹ́ yìí. wò ti chọ́ọ̀chì. <laughs> Eh, point of correction manager eléyò kì í ṣe id card ṣẹ́rìn tẹ̀ ń wò yìí divine shield ni ìṣọ́ láti ọ̀run wa. manager ṣe rí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn ìránṣẹ́ èṣù wọn tàjà ń tẹ́rẹ́ tí wọ́n máa ń ṣe èèyàn ní ṣùtà torí ẹ̀ ojú lásán ò gbọmọ lọ́wọ́ èkùrọ́ o èèyàn gbọ́dọ̀ ní ìṣọ́ tó péye kò dẹ̀ sí ìṣọ́ tó kọjá tọ́lọ̀ so láti má rí ogun àwọn ọ̀ránṣẹ́ èṣù èèyàn nílò orun nǹkan báyìí àbẹ́yìn náà fẹ́ kàn. Mr. Kọ́ládé ọ̀rọ̀ ránṣẹ́ èṣù kọ́lé léyìí o bíbélì mi fi yé mi pé àsìkò iṣẹ́ fún iṣẹ́ ibi iṣẹ́ la wà yìí ó dandan ká ṣe iṣẹ́ àmì Christian olùgbàgbọ́n tó wọ sùtánà àmì owó láwàní sórí kẹ́tẹ́ mọ̀ bí ẹlẹ́sìn mùsùlùmí àmì Christian àbẹ́wòdìgbà tí wọ́n tó gbé id card back tẹ̀ ń gbé sọ́run àní iléeṣẹ́ yìí dẹ̀ ni ọ̀gá ti pè mí wọ́n ti ké fún ẹ ní wọ́nì lórí nǹkan tó ń gbé sọ́run níbi iṣẹ́ yìí ọ̀hẹ́s máa sàkẹ́. lórí divine shield tó bá jẹ́ lórí eléyìí kọ́ gbébọn sí mi lórí mánéjà mi ò lè yọ. a jẹ́ pé kò sí nǹkan tí mo lè ṣe mọ́ ṣùgbọ́n sàkẹ́ no problem tó bá jẹ́ bẹ́ẹ̀ no problem á jẹ́ pé ẹ̀yin ṣe tí nìyẹn ọlọ́run á ṣe tiẹ̀. Mr. Kọ́ládé sá àyòkè dáadáa. alágbàwí ayé alágbàwí ọ̀run o ẹ wá gbohùn ọ̀rọ̀ mi yẹ̀wò lónìí ẹ sọ mí di ọmọ tuntun òjò àtẹ́lẹwọ́ n ò pé n ó yálé ìránṣẹ́ ni wá ránṣẹ́ tòmí àwọn ilé onírárá kan bá bí àfọn nílé onírárá kan bá àtẹ́lẹsẹ̀ n ò pé n ó bẹ̀rẹ̀ wò ìránṣẹ́ ni wá ránṣẹ́ tòmí àwọn ilé onírárá kan bá bí àfọn nílé onírárá kan bá àtẹ́lẹwọ́ àwọn olùṣe àtẹ́lẹsẹ̀ àwọn mọ̀nìyàn adé àfọkọwé tó lóun ó joyè ọba àrìsà kówé lóun ó foyè ọba àrìsà á lè wọ́n sì joyè ọba ńlá bí kòwé ìlú rí alọ́ bí kòwé ìlú rí àbọ̀ wọn ló di pẹ̀lú lẹ́yìn ká tó mọ ilé ìyẹ̀ oko adíá fún ìdùnnégèlè tí ó jẹ lẹ́bẹ̀ ìdí èbùrẹ́ jẹ lẹ́bẹ̀ tá a bá ráwo àjẹbẹ̀ ní ìdùnnẹ́ jẹ lẹ́bẹ̀ ayé ò mo jẹ lẹ́bẹ̀ lónìí ìdùnnẹ́ jẹ lẹ́bẹ̀. dadi èwo tún ni òrùka tẹ́ ń tọ́ fọ́ sí. wọ́n ń ṣaàgùn sámúnimúni ni <laughs> ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ànàìtì ànàìtì èèbó gbogbo ẹ̀ tá a máa ń ṣe ní orí pẹpẹ sọ́ọ̀sì ti ń jẹ bẹ́ẹ̀ bó ti wòye inú jìn ọ̀rọ̀ ẹ̀yin obìnrin sì ṣòro àmọ́ ẹran ti yí wọnú ewu ewu yí wọnú ẹran ewé rẹ ti ní lára ọ̀ṣẹ́ ṣé orí òrùka ìbí ti ń bẹ lọ́ọ̀ mi tí n bá sà bó ti yẹ kí n sà tán àjẹbí idán ni oògùn olúgbó méjì ni akọ àtàbọ ní àbò mẹ́nu ṣé wàá rí ìyá akọ yìí tí n bá ti kí owó gbogbo èdè ti bẹ lórí. Now, but wait, not English language. Èdè mi tó bá mọ̀ pọ̀ gbọ́ lẹ́yìn èrò ọ̀yá. Let's go, come on. Hmm? Wá jókòó tì mí, fẹ́ mọ ojú rẹ̀. Hmm. Mo ń gbọ́. Okay. Today what? Today. Kí n sọ sí di o. Oh sọ ni French, that's Oje tu. Oje tu. Okay, okay. Bóyá torí yẹn jẹ́. Ọ̀rọ̀ kan, ẹ̀ sọ̀rọ̀ méjì. Ẹ̀ sọ mo fẹ́ ilé ìdúró sùn, fẹ́ kẹ́ ẹ̀ sùn ní fíríjì mọ́. We are breaking rules. We are breaking rules. Mọ̀mú fáńkà sí ìdẹ̀rẹ̀kẹ́. Mo fẹ́ gbọ́ mi, wọ́n sùn á, sábà, sábà bíi. Dieu merci. Merci beaucoup. <laughs> I can't speak French. Come on. Èdè wo ló tún fẹ́ kí n sọ? Lárúbáwá ni o, Hausa ni o, Ìyáálé, Ìyáàkè, Alhamdulillah, Antaji Lábíà. Tí wọ́n fẹ́ kí n sọ Swahili máa sọ, Lárúbáwá ọmọ lè sọ. Sọ òrùka yìí e ní Ajẹ́rìndín ogun olúgbó ti bẹ̀ lọ́ọ̀ni. Tó bá wá fẹ́ tú àṣírí mi kan. You know, if you really want to know, tí wọ́n ti wá kúrò lọ́wọ́ mi báyìí èmi rè o Thomas ewé jókòó báyìí orúkọ mi ni Samson Thomas. má ṣe bẹ́ẹ̀ yẹn jà ọlọ́run ọlọ́run wáyọ̀ kó jẹ́ pé gbogbo omi ara mi wọ́n ni gbé tán. àbí jésù. a ní kú omi. àbí jésù. a ní kú ẹ̀jẹ̀. má fọwọ́ kan bẹ̀yẹ jáde fóònù ẹ máa dúkẹ́ hello Mr. Dayo. Yeah? ṣé mi sọ fún ẹ tẹ́lẹ̀ pé church ní ṣàṣùfẹ́ pa ní ìsọjí kan ẹ́ eh? ó wà ní church mi kẹ̀ báwo ló ṣe máa lọ church mi tó ní sọ fún mi o àmì ò sí parish yẹn o parish mi ni ni mo wà ah, wo wo wo wo à ń ṣe ìyàsí mímọ́ kan lọ́wọ́lọ́wọ́ báyìí má pè é padà létà. jésù mi o ìyàsí mímọ́ obìnrin ẹ̀yin lè máa payé rẹ. ọkùnrin ń kọ́ ṣé mo mọ nǹkan tó ń ṣe lọ́wọ́. àkàrà ló ń fẹ́ rọ́ ó mọ nǹkan tó ń ṣe nǹkan tó dẹ̀ ṣe ni pé mo ẹ̀ káàkiri right now ó dẹ̀ wà ní church wa ṣùgbọ́n nǹkan tí mo ń ṣe lówó wọn nítorí pé o sọ fún mi pé wà ní second parish ní second parish wa ń bí mi. ẹ wo ẹbí tó kú bàbá sì ti máa ń sọ ẹ. àmì ìfẹ́ irọ́ ra irọ́ mi bẹ́ẹ̀ jọ irọ́ irọ́ mo ní ọ̀pọ̀ nǹkan tó fi ṣe máa ṣe bẹ́ẹ̀ bí a ṣe ń ka owó yẹn láti fún àwọn ọmọdé tó wà bá a ṣe ka tó báyìí wọ́n gba owó yẹn lọ́wọ́ wọn kò fún àkàntà ní àárọ̀ lọ sí àkàntà ṣọ́ọ̀ṣì. tó bá di ọ̀la tọ́mọ̀ fún alóhùn kí kí lóòrò kó máa ṣe lẹ́sìn wa. ah mọ́mí wàhálà bá ní o ah, ọlọ́run yẹ ká irú ẹ o láàtọ̀ sọ wọn nìyẹn. ọlọ́run ṣùgbọ́n fún ìdílé mi mo ṣe fẹ́ execute plan for our special party dem and na all free ẹ all free na ọ̀pọ̀ ní ṣọ́ọ̀bù owó ṣọ́ọ̀jù ìwà àti ṣọlá ṣe máa ra àwọn ọmọ ẹ̀ kò fi ẹ má ti gba ẹ̀ dé ẹ máa mọ bí ṣe I'm going to fún ìwọ́n tó tí òfin ní dàpọ̀ tó wọ́n ṣọ́ọ̀jù abẹ́lẹ̀ tí wàá ṣe àwọn ṣe máa ṣe láàrin ara wa ṣùgbọ́n. Dayọ̀ jẹ́wọ́. jẹ́wọ́ kí ni mo ní mi ò mọ nǹkan tó sọ pa ẹ̀. pásítọ̀ mi sọ fún mi pé ó ní àṣepamọ́ kan tó ń ṣe pamọ́ sílẹ̀ àti pé àṣepamọ́ tó ń ṣe ó máa fa ìfàsẹ́yìn fún wa nínú ilé ẹ̀ Dayọ̀ ṣe fẹ́ ká kú sínú iṣẹ́ yìí Dayọ̀ ṣe wá jàkà báyìí náà. ọlá kí máa jẹ pàrọ̀ fún ẹ̀ lọ́wọ́ ti bá mi because òun ìlọ́sọ̀kun òun kan rẹ̀ sì disturb mi kì í jẹ́wọ́ kì í jẹ́wọ́ kì í jẹ́wọ́ kì í jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀. Dayọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ torí pásítọ̀ mi sọ wípé. pásítọ̀ ẹ sọ pé kí ni jóná torí chọ́ọ̀chì tó kàn dé lójijì tó lọ bẹ́ sí tó kàn yanjú lé káàkiri yìí kò lè bí rere o. rere ni olúwa miracle and jesus rere ni láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ẹ̀yin ni kẹ́ ẹ jẹ́ ẹwọ́ ẹ̀ṣẹ̀ yín ìjọ tẹ̀ ń lọ láti jọ yìí tó ń tó ń fa ìfàsẹ́yìn sínú ayé yín tẹ́ ẹ̀ ní parẹ́rẹ́ kankan níbẹ̀ ẹ̀ dayọ̀ dayọ̀ jẹ́wọ́ dayọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ o tó bá tètè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sí ká lè mọ nǹkan tá a máa ṣe sí dayọ̀. àwọn pásítọ̀ ẹ kò sóhun wàláì kò sí ohun ní alẹ́ ó ò ní sùn èmi kò ní fojú kooru ní ò jẹ́wọ́ jẹ́wọ́ òkè ah dadi ṣe sá ṣe sá àlàáfíà bímẹ ṣàlàáfíà yìí àdúgbò fún mi ah, ah àlàáfíà ni sàn. ah, ah dadi ẹ eh, kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ tún ní o wọn wá gbà tó ń sáré nínú ègún tí nǹkan kan ò bá lè ó gbọ́dọ̀ jẹ́ kó ń lé nǹkan kan ní o. ẹ o ọ̀rọ̀ nípa governorship election wa tó ń bọ̀ yìí ó ń já mi láyà o èèyàn pé mi ìgbójúlé èèyàn méjì kọjá yín o dádì ojú ọwọ́ yín o. sẹ́nẹ̀tọ̀ Banjo nígbà tí ẹ wọlé lẹ́ẹ̀kan kí ló wọ ẹni my governor. èmi kọ́ ni mo pè ní gọ́ọ̀nù àwọn ogun ọ̀run ló pè ní gọ́ọ̀nù olúwa pè mí ránníṣẹ́ ló pè mí lọ́mọ. Hallelujah. Hallelujah. Daddy. Because I'm going to be saying what you've ordered me to say. Olúwa bẹ́ẹ̀ Wípé you Senator Banjo Adebanjo, you are going to be the number one man in the state. Hallelujah. Hallelujah. Daddy, tó bá máa jẹ́ bẹ́ẹ̀ máa jó yín lójú. Tó bá rí bẹ́ẹ̀ máa yà yín lẹ́nu. Ẹ wo ìlàrin gbogbo òlú yẹn ilẹ̀ máa máa pàṣẹ. Gbogbo ibi tó bá wù yín, ẹ fi kọ́lé ìjọsìn sí iṣẹ́ olúwa lẹ ṣe. Gbogbo ibi tó bá wù yín, ẹ fi kọ́ ẹ́stéètì. Kò sẹ́ni tó máa yẹ̀ yín lọ́wọ́ wò ah dadi màá fi owó màá fi tún ìjọ ọlọ́run ṣe màá kó owó sínú ìjọ ọlọ́run ẹ̀rọ abáyọ. ọmọ ènìyàn àbúrò ọlọ́run ẹ̀rọ ó fẹ́ kí ẹ̀yin dìde ní ẹni tí yóò máa lọ láti lọ ṣí mi. Olúwa ìwọ ló pè mí kí n wá yẹ́lì sí ń dára màmá. Olúwa ìwọ ló pè mí oníṣẹ́ náà máa tọ́ka àbúrò yẹ́lì sí ń dára. Ní orúkọ Jésù ní agbára mímọ́ Jésù Olúwa ò ọlọ́run àṣẹ ọ̀rọ̀ mommy? No, no, I'll be fine. Jésù ni aláàbò mi. No, move on. decide into a meeting yẹn Yeah, mm, no, Jésù the security. Though want security kan mẹ̀ ṣe àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú number one man in the state ni. Yeah, meeting yẹn. Ah, no, no, no. Meeting here, my work in favor of our church. <laughs> We are expanding. Yeah, me. I love you too mọ́mí kọ́ yẹn. mọ́mí ni. ẹ̀rù bá mi o. Ah, kí ló fẹ́ bá ẹ lẹ́rù ṣé o rí nǹkan tí olúwa bá dé lọ́rùn làwa ń dé láyé mo mọ ibi tí mo dé mọ́mí sí kò lè sí problem. bó dàdí àwọn èèyàn lè mú kẹ́ já sí gan tó wáyé. Ah, kí ni mo já sí. kó máa rókì lọ́kàn yín. ó dẹ̀ ń rókì lọ́kàn mi lóòótọ́ <laughs> ṣé rí one thing ni pé àwa pásítọ̀ náà kì í fẹ́ já sí lẹ́yìn ṣùgbọ́n ẹ̀yin ọmọ ọjọ́ náà lẹ lè fi wá lọ́rùn lẹ ilé ní kàmájà sí and you know one truth about this whole thing pé hmm, ṣòro nígbà tí kristiẹni ti kọ́kọ́ dáyé láti ikú olùgbàlà wa jésù kristi àwọn pope náà wá lẹ́yìn jésù àwọn yorùbá fún wọn ní exception sí ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ wọn olúwa ti foríjì wọn àwọn náà lè lè forí ẹ̀ṣẹ̀ jìn àwọn míì ṣùwárí nàìjíríà tọ̀dọ̀ wá bí olúwa fún àwa ní exception sí àwọn ẹ̀ṣẹ̀ wa àwa náà dẹ̀ lè dáríjì yàn èmi pastor Samson yìí e. Thomas mo lè dárí ẹ̀ṣẹ̀ jìyàn so whatever tó bá ṣe pẹ̀lú mi kì í ṣe ẹ̀ṣẹ̀ ẹni ọlọ́run ni mí ẹni àmì òróró ni mí and let me take you to higher level of grace. Rọ́lákẹ́. Hey. Hey ibi tí o dágbére fún mi wípé o ń lọ ìṣọ́ òru ṣóun lélẹ̀ àbí láti àná wọ́n dẹ̀ sọ wípé mo máa bá ẹ ń bí pẹ̀lú ẹni tí ẹ pè ní pásọ yẹn náà mo dẹ̀ bá ẹ ń bí náà pẹ̀lú ẹ bẹ́ẹ̀. so iṣẹ́ ìrírí olúwa òun lẹ ṣe ń bí ìwà pẹ̀lú wọn. ẹ nà ó. ọmọ ìjọba ni ìṣèlú àdèlà wa ṣe ní iṣẹ́ olúwa iṣẹ́ olúwa mo ti rí ṣùgbọ́n náà rí ẹ fi mú anointing oil ti ẹ̀rọ sínú ìgò yìí tẹ́yìn ń bù sẹ́nu ẹ̀ ń bù séhun lẹ́nu àbí ó dà tó máa pé gbàtọ́ bá bù sí ẹ lẹ́nu tí ìyẹn ní pé wọ́n pọ̀ ẹ̀mí mímọ́ sí ẹ lára òun náà lè máa fèdè fọ̀ àbí báwo. Dayọ̀ má jẹ́ kí èṣù ẹ ẹ pásítọ̀ àdúrà fún Dayọ̀. kọ́sàdúrà fún mùsíkì. ilé mr Dayọ̀ ṣe rí ìsọ̀rọ̀ òdì sí ènìyàn ó ní àforíjì ṣe rí ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí kò láforíjì lọ́dọ̀ ọlọ́run bíbélì ló sì fẹ́. ẹ jẹ́ sà nǹkan tí mo wò wọ́n lára ni pé ẹ dàgbà kì í ṣe ọ̀rọ̀ pé bóyá ẹ jẹ́ pásọ̀ ẹ jẹ́ pásọ̀ níwájú fún mi o ìgbà tí ìgbà tí màá mi ò rántí pásọ̀ ẹ̀mọ́ yín lára o bíkọ́sẹ̀ ìjì ẹ̀fẹ́ yìí. Táyọ̀ jẹ́ kí n dábàá ìlú ẹnu bọ̀ lọ́sẹ̀ ìlú àbọ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ọdún wa ọdún wa. ọmọ tó ṣe mama kan sam one oh 13 tó sọ pé the time to favour Zion has come ṣé ibi tó fi Zion sí ìwọ máa fi orúkọ ẹ̀ sí and you be reciting it from time to time from time to time you will stand upon the word and claim your promise in Christ Jesus. Hmm? Okay tó bá ti di ọ̀la kó wá rí mi ní ọ́fíìsì so that màá lè ṣe interceding prayer for me. I know the Lord will answer our prayers all right darling má wọrí ṣùgbọ́n fi ọkàn ìbálẹ̀. <laughs> we are more than conquerors through Christ Jesus. okay God bless you. kíní fífi pàfíìmù mi tí wọ́n bá mú wá láti Amẹ́ríkà ń bó lọ́fíìsì. Ah, ah, <laughs> dadi ṣé tún fẹ́ fìyẹn mọ́ gbara yín ṣe ń ja fíkanfíkan báyìí. ẹ eh, mo ní gbélé ọmọ pé orun ti àmọ ìyàtọ̀ mo fẹ́ kí n gbélé gbogbo ẹ̀ lórí mọ́lẹ̀ ni anyway ẹ ti ẹ̀gbọ́n náà ibo kan lẹ ń lọ tẹ̀jẹ̀ tó tó yìí. Ah, nínú ìpàdé àwọn pásítọ̀. ìpàdé àwọn pásítọ̀ lẹ ń lọ tẹ múra tẹ olódẹ́dẹ́ ti kàn jù tó tó yìí tí ó jẹ́ bóyá ilé sẹ́fẹ̀sì. ìwọ náà mọ̀ pé jésù ọ̀fẹ́ náà dọ̀tí ẹni bá ń ṣiṣẹ́ olúwa gbọ́dọ̀ máa múra dáadáa bí ọmọ olúwa. ẹ wo dájú ṣé ti rí i. mi kàn mọ mo ṣe máa gbé kalẹ̀ ni. mọ̀mí gbogbo ibi tó bá wù ọ́ ní kò ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò bá já àárín ọ̀rọ̀ ìparí àbí láti bẹ̀rẹ̀ gan sọ ẹ̀ ń gbọ́. ẹ wo dade awuyewuye kan ń lọ láàrin àwọn workers obìnrin especially àwọn choir eh, àwọn ushers even choir mistress gan dade iṣẹ́ ni wọ́n ní pé ẹni nǹkan kan ṣe pẹ̀lú. wọ́n ní nǹkan kan irú nǹkan nǹkan tí ọkùnrin àti obìnrin máa ń ṣe tó fi bá kó fi rí nìyà. jésù ni o jésù ni o jésù ni o. Hmm. mo lè bú òkú ẹ̀ dànù mọ́mí ah, èṣù mọ̀ lágbára ni kò mọ̀ nígbàlá sẹ́mi ah, wa lè ṣerú nǹkan báwọn ntọ́ sọ èmi ò lè ṣe o sí wọ mọ́mí kí ni mo wá káàkiri. Bobi, ah, ṣé ìwọ náà mọ awuyewuye tí mo gbọ́ ń pa rẹ̀? láì wọ wọn ní sọlọ nǹkan owó jẹjẹ ṣé mo bí ọ ṣé mo rí nǹkan kan nígbà tí ọ̀rá ọkọ̀ bọ̀bìnrin tí èsì ni mo rà fún ọ lẹ́yìn ìgbà tí apariku ṣèdí ṣé mo bí ọbí tó ti rówó. èèyàn kan ní mo ṣe prayer fún obìnrin kan. rèébíkà rèébíkà mo bọ̀ ọ̀pọ̀ mo tú ọ̀ sí ẹ̀ torí ẹ̀ ní ìṣe bí ọ ní nǹkan kan wọ́n mọ̀ pọ́tọ̀ ọmọ gbogbo wọn mọ̀ sọ̀rọ̀ nígbà tí èmi ń gbọ́ yìí tí mo sì ń túrọ̀ sí bẹ́ẹ̀ náà ni kí wọn náà sì mọ túrọ̀ sí mi tó bá ń gbọ́ wọn lóògbé Ìbíkà kí ni mo bá kí ta ní bẹ́ẹ̀ níjọba tó fáyìn tó Ìbíkà sáwọn kékeré lọ́wọ́ ó fáyìn ní bí olúwo kankan tá a gbàdúrà lọ́wọ́ kan tá a bá sọ ìwọ lórí rírí o I love you ọ̀dà. Sorry. Um, Daddy, àwọn oníwèé rẹ̀ wà níta wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n sọ pé ẹ̀yin lè fún un appointment ẹ mo rántí pé ẹ sọ fún mi pé ẹnì kan wá sí ní ìfún interview yẹn ẹ máa wọlé bọ̀. Good afternoon, sir. Good afternoon, Mr. Abia Kodi. Ẹ̀yin lóníròyìn tẹ́lẹ̀ ẹ kí ni kí wọ́n fi ṣe ńlá lẹ́yìn ẹ wà ókè báyìí báyìí àbí a bá ṣe tán àwa yóò fi rẹ̀ lódì ọ pé ìwọ wà òkè òní báwa wà òkè àmọ́ ká tó ṣe interview wa tán tẹ́ ẹ bá fẹ́ wọ́n fún yín. orúkọ mi ni àríkẹ́ láti iléeṣẹ́ ìwé ìròyìn ojútáyé. And I'm Charles Okotete from Splash Mirror sars kó tètè lórúkọ tiẹ̀ orúkọ tèmi ní sansin e thomas ẹni àmì òróró ọlọ́run ní mi. sà lórí àwọn iṣẹ́ ìyanu tí ẹ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbàgbọ́ wípé iṣẹ́ ìyanu yìí ó jọ bí idán àwọn míì dẹ̀ gbàgbọ́ pé iṣẹ́ ìyanu ni lóòótọ́ ìjẹ́ ẹ lè sọ ìyàtọ̀ tó wà láàárín iṣẹ́ ìyanu àti idán pípa fún wa. ṣé rí Ah, ìbéèrè tẹ béèrè ẹ jẹ́ ṣàlàyé ẹ̀ kó yé yín dáadáa. ìyàtọ̀ tó wà láàrin idán àti mílẹ̀kù ọlọ́run gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ẹ́ o èṣù lágbára ni èṣù nígbàlà ṣe rí idán pípa fáwọn òpìdán iṣẹ́ àwọn èṣù ni ẹni èṣù làwọn tí bá ń pidán ṣe wá rí àwa tá a jẹ́ ẹni àmì òwúrọ̀ ọlọ́run mílẹ̀kù ni iṣẹ́ tọ̀dọ̀ tí a ti yà iṣẹ́ ìyanu náà ni ṣẹ́ẹ̀sì wàá mọ̀ pé ìmọ́lẹ̀ àtòkù wọn ò lè dọ́gba ṣẹ́gbọ́n. Thank you, sir. Um, as we all know, that splash mirror goes an extra mile in answering issues that has to do with celebrities, public figures, and men of the news. My question will be centered on the rumors of atrocities going on in the church. Recently, there has been news everywhere about you taking over wife of members of the church having carnal knowledge of minors in your church. Sir, what do you have to say to all these allegations? Alligator. Ah! Kòkòrò kan ní alligator. Nígbà tí ọ̀rọ̀ Sódómù àti Gòmùrà ṣẹlẹ̀, tí àwọn tí ó dìyọ̀ dìyọ̀ tán, àwọn kòkòrò tí wọ́n wá sẹ́yọ. Sorry sir, would you rather I refresh my question sir? Ah rárá o, phase two kọ́ níbí. Ó jọra wọn. Sórí phase two, phase two ọmọ le ọmọlé ń bẹ̀ ló wà phase one phase two àmọ́ phase three ọmọlé ọ̀dọ̀ àwa ti mọ̀ kó ló bí ni wọ́n kọ́ sí ṣé wàá rí ọ̀dọ̀ wa ń bì gangan bí táwa wà yìí mọ̀gòdò ni phase two ti mọ̀gòdò òun ni Sàngísà. sà nǹkan tó ń jà láti sọkọ ni nǹkan tó sọ ni pé. ẹ ẹ ẹ arábìnrin ẹ bọ ẹ jẹ mi mọ̀ ń bọ̀ eh, akọ̀wé mọ̀ ń bọ̀. dadi nǹkan mọ̀ ti ṣe mí ká mi mọ̀ wá dáadáa ti bí mi ò rí gbogbo ìlú ọkàn mi ni pé nígbà tí mo dírẹ́sì tán lẹ́ẹ̀kan pé yín mú sálẹ̀ o bóyá ibìkan mo gbàgbé ẹ̀ sí o àbí bóyá ibi àwọn ìkànnì àwọn yàrá tó ń kó nǹkan sí o àbí kí ni mo tiẹ̀ fẹ́ lọ ṣe ń bẹ̀rẹ̀ gan ní wọ́n á jọ mí lójú ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn méjì tí wọ́n wá ṣe káfíù tí wọ́n dé

la lóye sí mi ń kùn ilé akíyèdè yẹmi kàṣà ìdí ilé àlùpà ìdá yẹmi kàṣà ìparadà ọba rẹ sọ yẹmọ kò ní yé tèmi lọ owó ká mi dà. Gentleman and lady of the house, I'm so sorry. my husband is a little indisposed right now, but I can take it from where you stand. Is it okay, by you? No problem. All right, okay. So, um, you can continue. No, I'm happy So, hope that is not angry with us in any Oh, not at all. Okay, that's good. overcoming struggle from Nigeria to for her. a gba àdúrà lọ́sàn a gba ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ nígbà tó yàrá òjijọ́ kò mú wá lánàá. na going to dream. mo ṣe ń bá nínú àlá yìí bí mo ń lọ bí mo ń lọ bí mo ń lọ. oh my god a big a big river. nígbà tó yá mo dá àárín òkun mo wá kọwọ́ fún mi yẹn. put hand to the river. kí nǹkan tó máa mú jáde kọ̀ọ̀kan lọ Now say the padlock now. As our daddy just see am now. kọ́kọ́rọ́ tí wọ́n ti. Our daddy say open the agadagodo. nígbà tí mo ti ṣètò ayé wá gbàdúrà ìyàwó jáde wà tán ọmọ wa ó kí n máa ẹ wò ní wẹ́wọ́ ẹ wò wá ẹ wò dúró mi.

tẹ̀ tí máa mọ̀ pé rọ́wà náà rẹ̀ rí bó ṣe kálù ẹ rí nígbà tí mo débi mi ò bá ìgbà mo sọ fún ẹ pé mo wá rí ìyàwó mi níbí àbí nígbà tí obìnrin jáde nílé látọjọ́ yìí mo lòun lọ sí church tí ò padà wálé mọ́ mo dé church yín lánàá mo dé bẹ́ẹ̀ lẹ́nìí lọ́sàn-án tí mi ò rí ìyàwó mi rẹ̀ só ti ranira sínú ṣọ́ọ̀ṣì ni mo dẹ̀ sọ fún yín pé pásọ yìí ti ní nǹkan tó ń bá ìyàwó mi ṣe kò sí problem káwá pẹ̀ ti ṣe ṣé kò dín ìtò tó fẹ́ fẹ́ ìyàwó mi sílé gangan ni ẹ pè ìyàwó mi síta fún mi. ẹ ká sọ ìyá ẹ jọ ṣẹ́yìn kan lẹ wá sí church níjọ́ ẹ sọ pé ẹ eh, sista rọlákẹ́ ìyàwó ìlú wọn tán dẹ̀ sọ pé ẹ eh, kì í ṣe ọkọ àwọn. ìbàjẹ́ ah, fún mi náírà yìí wọ́n ti fún ìyàwó mi padà láti ọjọ́ yẹn láti ọjọ́ yẹn mi ti fojú kan rọlákẹ́ padà á ah, ah, èèyàn ló burú jù. ṣebí níṣojú everybody the whole congregation náà lọ ṣe ń sọjọ́ yẹn pé ẹ eh, kì í ṣe ọkọ àwọn so why ìtẹ̀ṣe tún máa wá síta ìtẹ̀ṣe máa máa create unnecessary attention and ẹ máa máa pariwo bíbá. ṣé bọ́ ọmọ Yorùbá lẹ́yìn obìnrin dẹ̀ tún níyìn ó yẹ kó ti yé yín wípé àwọn òṣìṣẹ́ orí burúkú tí pásítọ̀ yín báyàwó mi dánwò ní kọ̀rọ̀ yàrá ó dùn mọ́ ìyàwó mi jòyè mi bá ṣe lọ òun ló jẹ́ kí ó takú bẹ́ẹ̀ ìyàwó mi ní rọ́lákẹ́. excuse me Ah ah, I take an exception to that. Why Teshima wá sí by Teshima máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe èèyàn lọ́hùn? Ẹ mọ̀ pé this is the house of the Lord. Èèyàn lọ́hùn lẹ́ sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ náà. Sọ́dọ̀ ìburúkú ilé yọ̀rọ̀. Onídàgbọ̀n mi. Oh, Ẹ kí ọjọ́ kan ṣé kọ́ pàmí síbi ẹ kàmí torí àwọn ọmọ ẹgbẹ́ kù. lẹ́yìn jẹ̀bi àwọn ọmọ síbi ìlẹ́rì wíẹ̀ o bí ìlẹ́rì wíẹ̀ o mo lè fà mo fẹ́ fà wá mo má fà ẹ̀ẹ́dà mi ló wà dábàá fún mi. lọ́nà ẹ sọ mi sẹ́ ìdí ìdí ẹ̀sìn ìdí ẹ̀sìn ìdí ẹ̀sìn. wọ́n ṣe ń ṣe láyé náà lọ́ ṣe ń ṣe lọ́rùn. náà mo fẹ́ kí wàá ṣàkíyèsí kankan um, àjẹbàtì àti ìyàwó àbẹ̀ní náà fún ẹ. ìdílé táwọn ọ̀dọ́ tó ti lọ́kọ àtàwọn ọkùnrin tó ti níyàwó láyé ṣe àbẹ́yìn náà tún wọ́kọ̀ ni. máìlọ̀ <laughs> ìfọ̀rẹ́ rẹ̀ mi ò jẹ́ ọ̀kan mọ́mí sọ kankan fún mi ṣùgbọ́n láàrin àti mọ́mí àtọ́lọ́ ni àbí fẹ́ sọ síta. ẹ ṣe rí nǹkan tí mo sọ tí dájú mi sọ síta ni pé mọ́mí wa jí má ti lọ́kọ̀ kò dẹ̀ sígbà tí yóò lè lọ́kọ̀. oh yes. ẹ ṣe dá wa. and on a more serious note fún àwọn youth in the church the lady Fúnkẹ́ kept asking ẹ ẹ eh, eh, a fẹ́ lọ́kọ a fẹ́ níyàwó báwo lẹ́yìn ọ̀dọ́mọbìnrin wa ló ṣe ṣe jẹ́jẹ́ let's ask ourselves to be frank you're looking for a guy to get yourself hooked up there are certain things that you know my lad is five years ago ijó tó dúró chọ́ọ̀chì ọpẹ́ mi olúwa náà ló ṣe no, jó olùfisẹ̀ ló sọ àti ohun tó ń kọ́ ó ah, mọ personally owó ọlọ́lọ́wọ́ ò gbàdúrà bàbá mi ni jésù ń gbọ́ àdúrà mi ṣùgbọ́n do you think do you in your right sense think níbi tí jésù bá wà láyé ń sèkú ní wọlọ́ọ̀tì. kí ló dé táyé fi rò pé sádùbàtà náà ló máa wọ̀ ọ́ sí i. no níbi táyé lajú ní ìhó máa máa pè náà. àdèmí ṣọ́ irú bàbá tí mo ní wonderful person. He's a rich person. Bàbá mi, we have to use the best among the best. So kò ní bá yín lo Oh, five. Ó máa máa lo zitẹ̀ àbí kíkẹ́. <laughs> Somebody shout hallelujah! Now to you ladies, ẹ̀yin obìnrin wa, it's not about being promiscuous. It's not about being a sinner. What about you? what God has endowed you with. You know, there is push up, there is padded, and there is silicone. No, no, no, over here. <laughs> Hallelujah. Ẹ mama, máa wò pé báwo ni láti ṣe wò? Mọ́mí náà <laughs> Hallelujah. Now, ọmọ ẹlẹ́ran ní yẹ̀ ò gbọ́dọ̀ máa jẹ́ gbogbo ọmọ aláṣọ ni ìwọ ṣe ẹ bọ́lá máa wà mí Now I'm putting it to you. With wípé ọmọ ẹ̀rí ni you irú ẹ̀yin obìnrin yóò jọ ìkọlẹ̀ máa sùn fún ọkọ ẹ̀yin ọkùnrin yóò jọ ẹ̀yin ìkọlẹ̀ máa sọ pé àwòrán ya fẹ́ no no you. lẹ ṣíwájú wọn mú ti àwọn come kan wà tí àwọn ò lélẹ́yìí tó ẹ ó lọ́gbọ́n tó máa ń dá sí pákéjì náà ń pè ẹ tó bá dẹ̀ tún wá jẹ́ pé àwọn obìnrin tọ́lọ́run fún lélẹ́yìn náà tó of course there is more yes yes ṣé fẹ́ kí ọ̀pọ̀ wà ní. no no no no do you want to be in today or you want to be in the new garden is that what you want. ẹyọ ọkùnrin ṣe wà ní ẹrùn dáadáa sáwọn ladies yes dress well smell good cologne. Yes.

dákẹ́ ẹ̀yin ará ẹ má sunkún mọ́ níwọ̀n bí ó ti wu ọlọ́run olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkàn arákùnrin wa pastor Samson p Thomas sọ́dọ̀ ara rẹ̀ nítorí náà àwa fi ara rẹ̀ fún ilẹ̀ erùpẹ̀ fún erùpẹ̀ eru fún eru ekuru fún ekuru ní ìdánilójú àti ní àìṣèméjì tí àjíǹde sí iye tí kò ní pẹ̀kun nípasẹ̀ olúwa àti ìgbàláwa jésù kristi ẹni tí yóò tún ara òṣìwádá kí ó lè rí bí ara ògo ti ara rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ àmì òun tí ó lè fi tẹrí ohun gbogbo bá fúnra rẹ̀ àmín mo gbọ́ nǹkan láti ọ̀run wá tí ń wí fún mi pé láti ìsinsìnyí lọ ìbùkún ni fún àwọn òkú tí ó ti kú nínú olúwa àní bẹ́ẹ̀ ni èmi wí nítorí wọ́n sinmi kúrò nínú làálàá wọn solo se kó ṣe máa sinmi sílẹ̀ àyà olùgbàlà rẹ̀ afẹ́ ọ̀ṣun lọ́jẹ̀ tó fẹ́ àwọn ẹgbẹ́ ní. àwọn dàgbà. àwọn agbòrẹ́. Jesus. ní àwọn bá kú. àwọn onísìnkú àwọn. ẹgbẹ́ o apakú mọ̀ bá àwọn oní adára àwọn àkàràmọ́sẹ̀ àwọn kẹjẹrò àwọn àti ọ̀rọ̀ ògùn aláyàgbé. no. olúkòkò jìnnà àbí ṣẹ́gun ní a ti jẹ́ pẹ́pẹ́ àti ẹ̀kú pẹ́pẹ́. ooo ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ìjà. ewé jókòó tẹ̀yìn ń pè ọmọ ẹ wá lẹ́yìn sí èèwọ̀ kò gbọ́dọ̀ wọlé. ẹ mi okú yóò gbọ́dọ̀ kọ́lẹ̀ o kọ́mọ kalẹ̀ ara ṣe báyìí. in the mighty name of Jesus no wájú ọ̀sìn sọ̀rọ̀ bíbí in the mighty name of Jesus. ẹ wò lábẹ́kún ebi tó kò ṣàwọ ọmọ kú ayé ni o ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ níbi ti yọ ṣẹ ṣẹ ṣẹ ṣẹ ṣẹ. in Jesus name no. olúwo àgbẹ̀ náà. Yísà. Ọjà ní mẹ́. Yíyà. Ìbẹ́ tó lọ apá lára. Ìbẹ́ tó lọ apá rẹ̀ sà. Ẹ kú kulẹ̀ kẹlẹ̀ kẹ́ wọ́n lálẹ́ dùn. Ajá kú yẹ. Ewúrẹ́ kí lè lọ lẹ́nu. Àgùntàn kí lè lọ lẹ́nu. Ìlú kùnà tó bá sọ pé kọ́lé wọ́n rìn.